الحمد لله الذي الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وعلى كل من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣàánú wa títí di àsìkò tí a wà yìí àánú ọlọ́run ọba èyí tí ó ti wà lára wa ọlọ́run má yọ o àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ náà kí ó máa bá àwọn ará ilé ẹ̀ àti àwọn sọ̀hábì ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn títí di ọjọ́ ẹ̀san amma ba'ad khuturatul bid'ah gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé n tí ọ̀rọ̀ wa yóò dá lé lórí nírọ̀lẹ́ yìí òun náà ni khuturatu albid'ah àgbákò àti ewu èyí tí ó wà níbi ìmọ̀ nínú ẹ̀sìn eléyìí nìkan tí a fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ní abẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú a rí pé kò sí oore èyí tí ọlọ́run lè ṣe fún yàn tó tó kí ọlọ́run bá ṣe yàn ní mùsùlùmí bó ṣe wá já wípé kò sí oore tó tó kí yàn jẹ́ mùsùlùmí ni ẹni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ló fi yẹ kó máa ṣe wàhálà wípé bó o ní èyí tó tóbi jù nínú oore tí ọlọ́run ṣe fóun bó o ní ó bàjẹ́ torí pé lẹ́yìn ìjẹ́ mùsùlùmí kò síbi tí ọlọ́run ti fọwọ́ sọ̀yà wípé èèyàn ò lè sorí ibú mọ́ lẹ́yìn jíjẹ́ mùsùlùmí ìyẹn ló fà tó fi já sí wípé lẹ́yìn jẹ́ mùsùlùmí wa ọ̀nà mẹ́ta ló kù fún yàn tí èèyàn fi lè sorí ibú lèyìn fi máa bẹ ọlọ́run subhanahu wa ta'ala wípé àwọn nǹkan mẹ́ta tó lè sọ̀yàn di olórí ibú lẹ́yìn ìgbà tí èèyàn ti di olórí ire ọlọ́run mọ́sáyà yàn yá. Ya téèyàn bá ń ṣe ládùúà èèyàn tún kọ́ nípa rẹ̀ wípé kí ni àwọn nǹkan náà ọ̀kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun la fẹ́ ṣàlàyé lónìí kí ni nǹkan náà àdáadáa lẹ́sìn eléyìí ni nǹkan tí ó mú yàn ṣẹ̀sìn láyé tó bá di ọjọ́ tí àwọn èèyàn ń gba ládẹ́sìn àárín àwọn tí ó ṣẹ̀sìn lọ́lọ́run tó yàn mọ́ à ń sọ̀rọ̀ nǹkan tó já sí wípé ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ṣe àṣedànù ó ti jẹ́ kí ẹni tó ṣiṣẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ já síbi tí ẹni tí ó sìn kankan wàlà iyadu billah kí akọ́kọ́ wá bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni àwọn orí ibú mẹ́ta tó ń dúró dé yẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá jẹ́ mùsùlùmí tán tó ní àti pé tí èèyàn bá ja mẹ́tẹ̀ẹ̀ta lógún èèyàn ó jẹ́ mùsùlùmí láyé ọjọ́ tí ọlọ́run bá ń sin àwọn mùsùlùmí lẹ́sàn àárín kẹfìrí lọ́lọ́run tó yàn má ọlọ́run kó so wá ń bẹ̀ àkọ́kọ́ àrídà àpadà sí aburú àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí àrídà òun ni pé kéèyàn ṣe islam kó wá lóhùn òsè má kéèyàn fi islam pàtàn ń pé ha bí ogún ọdún àti bíi márùn sẹ́yìn nígbà tí mo fi jẹ́ mùsùlùmí ọlọ́run ọjà bá wọn parọ́ tàn bẹ́ẹ̀ so eléyìí ni orí bú àkọ́kọ́ tó já sí wípé tí ọlọ́run bá bá yàn ṣàtúnṣe rẹ̀ látàyé gbogbo èyí téèyàn ti ṣe kó tó di pé yàn yí padà àṣedànù ni lọ́lọ́run bá subhanahu wa ta'ala fi sọ pé a'udhu billahi minash shaitanir rajim wa man yartadid minkum an dinihi ọlọ́run ní gbogbo ẹni tó bá ti ṣẹ̀sìn rí tó wá lóhun ò ṣe mọ́ fayamut ó sì kú lórí àìṣe mọ́ wàhùwà káfíìr ọlọ́run ní orí tọ̀hún ti di kí nìyẹn ó ti di kẹfìrí nù fa'ulaika habitat a'maluhum ọlọ́run ní gbogbo tó ti ṣe lásìkò táwọn èèyàn ń pè ní mùsùlùmí látọjọ́ tó ti lóhun òsè márùn gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ti bàjẹ́ subhanallah tó bá jẹ́ ọgbọ̀n ọdún ló fi jẹ́ mùsùlùmí ọjọ́ tó bá ti lóhun òjẹ́ mùsùlùmí mọ́ sẹ́nu kéèyàn mọ̀ òun pé ah, ṣèbí àjọ ló yẹ kẹ́sìn jẹ́ pé gbogbo èyí tó ti ṣe pamọ́ yẹn ó yẹ kí ó wúlò fún un látọjọ́ tó ti lóhun òsè mọ́ yẹn ni òní tó fẹ́ dá mọ́ ọlọ́run ní òrí bẹ́ẹ̀ òun sízi gbogbo èyí tó ti ṣe yẹn òun kú dànù fàjà alnahu haba amansura subhanallah ọlọ́mọ sàṣọ wa ń bẹ̀ ọ̀pọ̀ èèyàn lónìí láwùjọ wa ló ti kẹ̀yìn sẹ́sìn kó òun sẹ̀sìn má tó já sí wípé ilé mùsùlùmí ni wọ́n ti bí ó dẹni tó yí sí ẹ̀sìn mi àbí ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n rí báyìí ọlọ́run má jẹ́ kí wọ́n kú lórí eléyìí àgbákò àti àpadà sí aburú ẹlẹ́ẹ̀kejì tó lè múyàn jẹ́ mùsùlùmí láyé téèyàn kú táwọn èèyàn sì kírun síyàn lára pẹ̀lú àníyàn pé mùsùlùmí lè yàn ṣùgbọ́n tó bá lọ jáàlì kìámà àárín àwọn kẹfìrí lọ́lọ́run ti tòyàn òun náà ni anifaq kéèyàn jẹ́ mùsùlùmí onímùnáfìkì mùsùlùmí tó kọ́ wà pẹ̀lú àwọn òyòkù pẹ̀lú ara ṣùgbọ́n kò sí pẹ̀lú wa lẹ́mìí ta ni mùsùlùmí tí ò sí pẹ̀lú wa lẹ́mìí òun náà ni mùsùlùmí tó yá sí wípé nǹkan tí bá ń bà wá nínú jẹ́ ò kì í bò òun nínú jẹ́ nǹkan tí bá ń bà àlìhùn mọ̀ nínú jẹ́ kò ní máa bà nínú jẹ́ òun náà ni mùsùlùmí tó yá sí pé ó wà pẹ̀lú àwọn mùsùlùmí lójú ṣùgbọ́n ní inú àti ní kọ̀ǹkọ̀ àwọn kèfèrí ló wà pẹ̀lú wọn eléyìí ni àwọn mùsùlùmí tó já sí pé ní ọ̀sán àti láàárọ̀ àjọ máa pàdé ní mọ́ṣáláṣí ṣùgbọ́n tó bá di alẹ́ ó ti láwọn tó ti wà pẹ̀lú wọn láwọn tá a gbọ́dọ̀ bá pẹ̀lú wọn eléyìí là ń pè ní nìfà tí èèyàn bá jẹ́ mùsùlùmí lórí eléyìí tí ikú fi wá bá àṣedà nínú gbogbo tó fi lé ayé ẹ̀ ṣe lọ́lọ́run fi ní innal munafiqina láfi dẹ́rkìl asfali minan nar ọlọ́run gbogbo ẹni tó bá gbá jẹ́ mùnáfìkì tó bá dọjọ́ àlùkìyàmà ọ̀rọ̀ rẹ̀ ó burú ju ti kèfèrí lọ. ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àpadà sí aburú tó lè bá yàn lẹ́yìn ìgbà tí yàn jẹ́ mùsùlùmí òun là ń pè ní àlùbídà àdádálẹ̀ ẹ̀sìn. èèyàn ṣe ẹ̀sìn ṣùgbọ́n kèé ṣe bá ṣe ní kéèyàn ṣe lèèyàn ṣe ṣe nínú tó lè mú ṣàṣe dànù ni o nínú tó lè mú yàn ṣe mùsùlùmí láyé àmọ́ ọjọ́ tí àwọn èèyàn bá ń gba ẹ̀san pé a ṣe wàhálà fún wọn ọlọ́run ọba èèyàn ní ní èrè kankan tí yóò kó àmìlẹ̀tún náà ṣùgbà ọlọ́run láwọn kò ṣiṣẹ́ láyé náà ṣùgbà wọ́n ṣe wàhálà ṣùgbọ́n kí ni o tẹ́sùlà náírà hàmìyà tòun wàhálà òun iná náà ni ó tún gbẹ̀yìn ọ̀rọ̀ wọn ọlọ́run kó má fi wá sínú àwọn tí ó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ́kẹ̀ẹ́ta kòtò àpadà sí aburú èyí tí ọlọ́run ti là kalẹ̀ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí àfi tọ́lọ́run bá bá kó yọ̀yọ̀ kòtò rọ̀tò lùbèdè a àgbákò fìtínà ewu tó wà níbi kéèyàn jẹ́ aládàáda lẹ́sìn àkọ́kọ́ nínú ewu tó wà níbi ìmọ̀ dáadáa nínú ẹ̀sìn òun náà ni wípé albidi atu afsadatil adiyana kullaha òun ni pé ṣe rí àdádálẹ̀ tó yá sí pé ní tá à ń pè bẹ́ẹ̀ ni kéèyàn kọ́ sùn kó sì jí kó wá tàkàkà kó wá wò pé eléyìí náà da ẹja máa ṣe ẹja fẹ eléyìí náà kun ẹ̀rí kó dáa ni ní tó yá sí pé ọlọ́run tó lẹ́sìn òrónú kẹ́kọ̀ọ́ kò fi kún nínú tí ànẹ́bí sallallahu alayhi wa sallam tá a gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tó fi lọ pàdé ọlọ́run tí òrónú kan pé eléyìí náà da ẹja fi kún ẹ̀sìn eléyìí náà da tá a bá fi kún ẹ̀sìn yóò jẹ́ kẹ́sìn tún dáa ni àkọ́kọ́ ni wípé irú àwọn ìwà báyìí òun ló ba gbogbo àwọn ẹ̀sìn tó ti síwájú wa jẹ́ òun ló invalidate gbogbo àwọn ẹ̀sìn tó síwájú wa kí la gbà lérò pẹ̀lú invalidation gbogbo àwọn ẹ̀sìn tọ́lọ́hún lòun kọ̀ ẹ̀sìn tọ́lọ́hún gbà wọlé ni wọ́n tẹ́lẹ̀ ẹ̀sìn tí ànẹ́bí Musa mú wáyé ẹ̀sìn Ọlọ́run ni inna anzalna tawrata fiha hudan wa nur ọlọ́run ní àwọn aláfún musa ní tírà ìmọ́lẹ̀ àti bí yóò ṣe gbélé ayé tí ó wẹ odò ayé já ó wà nínú ìwé náà kí wá lóde tó fi já sí wípé lónìí yìí ọlọ́run wá ń sọ pé dìsẹ́mù ẹ̀sìn ànábì musa tóun ti lù lọ́gù ẹnu ẹni tó bá fi sin òun òun ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ kí ló sọ ẹ̀sìn musa di ó ṣe dà albida nígbà tí ànábì musa lọ tán àwọn ọmọlẹ́yìn wò pé ah musa ò fẹ́lẹ́ ikún ẹja fẹ́lẹ́ sí ẹja fẹ́lẹ́ sí ẹja fẹ́lẹ́ sí wọ́n ń fi tara wọn sí títí tí àwọn èèyàn fi ń ṣe tiwọn tán fi gbàgbé tọ́lọ́run tó wà ń bẹ̀. nọ́ọ̀sì ni gbogbo ibi táwọn èèyàn bá ti ń fi tiwọn kúnú ẹ̀sìn àwọn èèyàn padà gbàgbé tọ́lọ́run gangan tèyí táwọn èèyàn fi kún un làwọn èèyàn padà máa pè lẹ́sìn ìyẹn ló bá gbogbo ẹ̀sìn jẹ́ o ẹ̀sìn kírísítẹ́nì ta fún ànábì Ìsá ẹ̀sìn náà ni ọlọ́run ti di odidi ànábì wáyé kì í ṣàwàdà ẹ̀sìn ni wọ́n fi sin lọ́run rí tọ́lọ́run sì gbà á kó tó di pé ẹni tó bá fi sin èmi ọlọ́run èmi ọlọ́run nígbà mọ́ kí ló fà á gbogbo bá a ṣe mú ẹ̀sìn wá ọmọ ènìyàn yọ tọ́lọ́run kúrò wọ́n fi tiwọn kùn yẹn la fi ń pariwo àwọn mùsùlùmí wípé tá a máa ń pariwo bídíà bídíà àfẹ́kẹ́sìn bàjẹ́ ni àsìfẹ́ káwọn náà ṣàṣìdànù ni kílẹ̀ rí tàbí sọ eléyìí ọlọ́run ní wala takunu kalladhina tafaraku ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ má dàbí àwọn tí wọ́n síwájú yín tó já sí wípé ará ànábì sí wọn a fún wọn ní tíra ṣùgbọ́n ìgbà tí àwọn ànábì wọn lọ wọ́n pín yẹlẹyẹlẹ wàhtálàfù òǹkálùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìtìbídì àmọ́ ń dá lẹ́nu tí wọ́n bá ti ní báyìí ló ṣe fẹ́ ṣe tiẹ̀ pé kẹ́nìkankan máa ní ọ lára èmi náà lè jí kí n sọ pé báyìí lèmi náà fẹ́ ṣe tèmi tòun náà sọ pé báyìí lòun fẹ́ ṣe tòun tàbí wàá ṣe tọ́lọ́ mọ́. wàhtálàfù mẹ́mbáàdì máa já àhùmùlù bayyinat ọlọ́run ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí àlàyé ọ̀rọ̀ ti dé wá bá wọn. níbòmí ọlọ́run ní wala takunu minal mushrikin ẹ má mà jẹ́ àwọn tó jásí pé ẹ̀sìn lọ́jọ́ tọ́lọ́ mú wá ẹyọ kan ni látara àfẹnú látara pé ẹja fẹlẹ́ ìkun ẹ̀sìn wá dín tó pọ̀ ẹ wò islam lónìí nínú local government ẹyọ kan ẹ máa rí islam tí ó máa pín yẹlẹ ẹlẹsí bí ọ̀nà twenty five ní local government ẹyọ kan tó yẹ bí àwọn eléyìí ṣe ń ṣe tiwọn ó yàtọ̀ sí báwọn eléyìí ṣe ń ṣe tiwọn báwọn eléyìí ṣe ń ṣe tiwọn ó yàtọ̀ sí ànábì ẹyọ kan lọ́wọ́ sí ìran wa ẹyọ kan lòún sì ṣe ń bẹ̀ ó fi hàn wípé èyí tóun bá ṣe òun lọ́wọ́ bó tẹ́ ọ gbà eléyìí jẹ́ ewu àkọ́kọ́ àgbákò àkọ́kọ́ tó wà ní àdádálẹ̀ ẹ̀sìn òun náà ni pé àdádálẹ̀ òun ló ba gbogbo ẹ̀sìn tó síwájú jẹ́ tí ò fi sí ẹ̀sìn kan mọ́ lórí ilẹ̀ lónìí àfi Islam ẹlẹ́ẹ̀kejì al-amalul mubtada khusranu wa daya nínú Islam wa ọlọ́run ní gbogbo ẹ̀sìn tí èèyàn ṣe tí fi ń wájú rí ọlọ́run tó bá ti jẹ́ sí pé ọlọ́run kọ́ ló rán yàn àṣedànù ni àṣedànù sẹ́ni ṣé ẹ mọ̀ pé nílé ayé náà àṣedànù wà èèyàn lè ṣàṣedànù dáadáa nílé ayé ẹ wò ó lápèjúwe nísìnyí títí àdúgbò wa ò dáa mo sì ní owó dáadáa mo wá wá kọ̀ǹtráktọ̀ èló ní òkò àrẹ títì ó ní tírí mílíọ̀nù mo kówó fún un ó sì ṣe títì tán nígbà tó parí títì mo bá kọjá sí ministry of works ibi tí wọ́n ti máa ń gbé iṣẹ́ fún àwọn contractor ah ẹ̀yin sọlá àdúgbò wa in fact gbogbo yẹn nísà ń ṣe àdúrà fún mi mo ná owó gan o tírí mílíọ̀nù ni mo ná àtọ̀ ah, ọlọ́run bá wa san lẹ́sẹ̀ kí ló wá ṣe mo wá gba owó tí mo fi tún títì ṣe ni kí ni wọ́n sọ fún yàn wọ́n ní in the first place ta ló bẹ̀ ọ́ níṣẹ́ ẹni téèyàn bá bẹ̀ níṣẹ́ là máa ń fún ní reward bẹ́ẹ̀ náà lẹ̀sìn wá ṣe rí èyí tó o bá ti bẹ̀rẹ̀ ààrẹ wo àtọ́lọ́nkọlẹ̀ lẹ́jọ́ ìtọ́lọ́hún bá rán ọ pé kó o ṣe òun lọ́lọ́hún ó máa sọ wípé òun lòun ó responsible fún ládàá àmọ́ èyí tí o bá ti rán ọ wà ó ṣe at your own risk ó rí tó yọ̀ bá fẹ́ lọ páàkì ọkọ̀ sí báńkì wọ́n ti gbé àwọn sáńbọ́ọ̀tì kan sí gbogbo car park wọ́n wà ní at owner's risk gbogbo wọn tó páàkì mọ́tò yìí o tí o lè bá gbé e, o ní sọ pé torí pé o wá báńkì báńkì ni ó sanwó ẹ̀ wọ́n máa ń gbé sí báńkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀sìn wa ṣe rí kí ló yẹ tá a fi sọ bẹ́ẹ̀ ọlọ́run ní alladhina dalla sa'yuhum fil hayati dunya ọlọ́run ní àwọn tí wọ́n ṣe àṣeyànú nílé ayé wàhùn yahsabuna annahum yuhsinuna sun'a àwọn sì lérò pé àwọn gbélé ayé ṣe dáadáa ni ṣe kò sí nǹkan tó lè fún yàn ní shock tó tó irú àwọn ṣẹlẹ̀ báyìí kéèyàn gbélé ayé kí wọ́n kírun síyàn lára lọ́jọ́ téèyàn kú ó wá dọjọ́ àlùkìyàmà gbogbo ibi tí èèyàn rí pé àwọn yòókù èèyàn ń lọ èèyàn náà ń gbá tèlé wọn pé akúkú jọ wà láyé náà ni àwọn ọmọ ẹlẹ́yà sọ̀rọ̀ sálá iwájú orí tiẹ̀ náà wọ́n rí àpẹẹrẹ irun ó wà ń bẹ̀ kọ́ wá débi tó ti bọ̀ sẹ́kọ́ wá ní a ó kọ̀ rí òsín nínú fáìlì ṣe rí ṣọ́ọ̀kì tó lágbára ni kí iná gangan tó dé iná ara tí ó máa jóyàn kìí kékeré just like òbí tó rán ẹnìkan ó lóun nínú àwọn ọmọ olówó tó máa ń yẹ ẹni wọ́n rán ní yunifásitì ẹlẹ́kẹta tí ó lọ nù tọ̀ ìgbà tó wá di ẹlẹ́kẹta wọ́n sẹ́ wọ́n á wò pé àdúrà tiẹ̀ ti gbà pé wọ́n ní lọ dáadáa ó wá dé four hundred level àwọn èèyàn ṣe ẹ̀sáàmù fi parí bàbá yẹn wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé ẹyọ ṣe ẹ̀sáàmù fi parí ni ó ni pé tọ̀ nígbà bá fi rí oṣù méje nísìnyí gbogbo wa náà lá graduate tí wọ́n fún wa ní certificate ká mọ̀ lọ sẹ́nu àìsè lókù bàbá yẹn ń fura pé ah, ọmọ yìí sì ń bàbá yẹn wá gba iléèwé lọ ó wá lọ sí ọ̀dọ̀ HOD department tó wà nígbà tó débẹ̀ wá ní ó kọ ọmọ báyìí lòun wá wá láti lè mọ kí ló ń ṣẹlẹ̀ wípé sọ́wọ́ náà àwọn tí ó jáde ẹ pé èsì wo ni HOD fún HOD ní àwọn òní student ti ń jẹ́ orúkọ báyìí <laughs> bí bàbá wọn ṣe dákú sí ọ́fíìsì ní o sí àwọn pé ìyàtọ̀ wà láàrin wípé kò sínú àwọn tí ó jáde àmọ́ ẹja máa wọdún tí mo sẹ́wọ̀n pé ọ̀rọ̀ tún lè yíwọ̀n náà àmọ́ kèé ṣe wípé kò ní jáde lọ́dún yìí pé ẹ ṣe sùúrù dọ̀dún tí ń bọ̀ àwọn òní student ti ń jẹ́ báyìí kí ni tó fa ṣọ́ọ̀kì fún bàbá yẹn òun sanwó ọdún àkọ́kọ́ òun sanwó ọdún kejì òun sanwó ọdún kẹta òun sanwó ọdún kẹrin kò tí ì má àwọn owó handout kì í má àwọn owó irọ́ àwọn lọ excursion pé subhanallah ṣàmùpé tí o lè bá wá káyọ̀mọ́ tó gba owó báyẹn ṣọ́ọ̀kì yóò ti kúrò lára látọjọ́ yẹn bọ̀tọ̀ owó tó yẹ sí pé ọdọọdún èèyàn ná èèyàn ojoojúmọ́ ni yóò wọkọ̀ yóò ṣe gbogbo nǹkan owó oúnjẹ owó sẹ́ẹ̀lì fún ọdún mẹ́rin wọ́n wá láwọn òní student ń jẹ bẹ́ẹ̀ níbo wá ní gbogbo owó tó ń ná níbo ló ń lọ ṣọ́ọ̀kì ńlá ni kì í ṣe ṣọ́ọ̀kì kékeré ìfà tí ò bá múra ìbànújẹ́ yẹn ni ó ràn lọ́sálì kìámà bẹ́ẹ̀ náà ni àṣedànù iṣẹ́ olúwa kó sọ wọn bẹ́ẹ̀ ni kéèyàn gbélé ayé ṣe dáadáa nínú èrò tiẹ̀ kó wá kú kọ́lọ́n wá lóhùn àti ẹ̀ ò lẹ́jọ́ táwọn òjò sọ fúnra wọn kèé ṣe ṣọ́ọ̀kì kékeré ṣọ́ọ̀kì ńlá ni ìyẹn ló mọ̀tò fi jásí pé ẹni tó bá lẹ́sìn ṣe tó sì síríọ́sì ó yẹ kó máa béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé sóhun ò sí nínú àwọn aláṣẹdànù torí pé ọlọ́run gẹ́gẹ́ sọ pé alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó jásí pé látàáyé ni wọ́n ti ṣàṣẹdànù wa hum yahsabuna annahum yuhsinuna sun'a ṣùgbọ́n àwọn ń lérò fún àwọn ní nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba kó sọ wọn bẹ́ẹ̀ o anabi sallallahu alayhi wa sallam anabi wani man ahadasa fi amrina hada ma laysa minhu fahuwa raddun anabi ni ẹni tó bá gbé wá ó introduce ní tí ò sí tẹ́lẹ̀ nínú ẹ̀sìn yìí fahuwa raddun á dà lù láyà ni ó ṣàṣedànù nu ìyẹn ló fà tó jásí pé èmi ò rí nínú àwọn pọ́ìntì tí mò ń kà yìí èyí tó jásí pé ó kéré nínú àwọn nǹkan tá a kàn lè fojú fò àkọ́kọ́ wọn lòun ló ba gbogbo ẹ̀sìn jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní iṣẹ́ àdádálẹ̀ àṣedànù sẹ́ni ó kọ̀ sí ó làágùn ní ìwà àtọ́lọ́hùn lẹ́jọ́ ọ̀ọ́ni dáadáa tó gbà ẹ̀wùn kan báyẹn nínú àdìsí anabi sọ̀rọ̀ sálàm tó lọ́láfíà anabi ni wà kúlù bídé àti ń dọ̀là àlà gbogbo àṣedà gbogbo àdádálẹ̀ tí èsì pẹ́ nìkan ló rán yàn ìwọ ló kọ̀ wọ́n pé eléyìí náà tún dáa tá a bá ń ṣe dọ̀là àlà ànú ni o àṣedànù ni ìyẹn ló fà tó fi já sí wípé àwọn tá à ń pè ní christian aṣèdànù ló pọ̀ fún wọn baba umar bin al-khattab radiyallahu anhu wọ́n jókòó síta ní ọjọ́ kan bí pásítọ̀ kan ṣe kọjá nìyẹn nílùú golómùwà kankan tí ń lagùn àtàárọ̀ ló ti gbé ìjáde jáde bí umar bin al-khattab ṣe bú sẹ́kún nìyẹn ah àwọn ọmọ kí wọ́n ní kí ló le tó báyìí òwú lọ́rẹ́ kún ó lóun rántí àyà kẹ́ni àyà yẹn kún òun lẹ́kún púpọ̀ ọlọ́run ní amilatun nasiba tasila naro ní hamiya ọlọ́run ní ẹni tó gbélé ayé ṣiṣẹ́ ó ṣe wàhálà ṣùgbọ́n nínú ọlọ́rọ̀ ẹ̀ padà já sí wàláì nǹkan àbànújẹ́ ni Umar ibn al ó bẹ̀rẹ̀ sí ní sunkún pé ṣe bẹ́yìn ara rabi tiwa ni ẹja kanu ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe rí lónìí ẹlòmíì ó múra kankan táwọn yóò tún máa kí pé ah, ẹ sì kú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ sì kú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kúkú pín wa lérè òun ló máa mírí yóò máa ṣe kúlọ́kúlọ́ káàkiri pẹ́sìn làwọn ń ṣe bẹ́ẹ̀ sì ni tesla náà rọ̀ àmìyà iṣẹ́ tẹ́nìkan kan ò bẹ́ iṣẹ́ tó yẹ sí òun ló bẹ̀rẹ̀ ni. àgbákò ẹlẹ́kẹ̀ẹ́ta tó wà nínú àdádálẹ̀ nínú ẹ̀sìn anel bidi ata tashiri'un òun yẹn ni pé bidi àdádálẹ̀ ẹ̀sìn ìṣe òfin ni ìmú òfin wá látọwọ́ ara àyàn wípé èmi náà fẹ́ ṣe òfin bẹ́ẹ̀ sì ni in tó wà nínú alukur'an wípé amlahum shuraka ọlọ́run níṣẹ́ tún ní àwọn tẹ́ ẹ fi ń kẹ́gbẹ́ pẹ̀lú mi ni ṣáàrù láhùn mìíràn díìní mọ́làm yá àdàmbé ìlà tó yẹ sí pé ẹ fún wọn ní agbára pé káwọn náà máa ṣe òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀mi ọlọ́run náà ṣe ń ṣòfin torí pé nínú ẹ̀sìn wa Allahu uwa ṣáàrì ọlọ́run nìkan ló ní àǹfààní láti lè máa ṣòfin kí là ń pè lófin báyìí ní kẹ́ẹ̀ ṣe ṣe báyìí lẹ̀ sí gbọ́dọ̀ ṣe ọlọ́run nìkan ló láǹfààní bẹ́ẹ̀ ẹni tó ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù ká kún pé òun náà ti sọ ara rẹ̀ di aṣòfin ẹni tí yóò mọ̀ sọ pé nǹkan báyìí náà ló fà tó fi já sí pé gbogbo àwọn tí wọ́n máa ń ṣe photocopy paper tí Ramadan bá ń bọ̀ tí wọ́n máa dá àwọn èèyàn ní náfìlà kírímìnà tó le ní wọ́n ní ìsìláàmù because kí èèyàn máa dá àwọn èèyàn ní bí wọ́n ṣe sin lọ́hùn lọ́nà tánàbí ò sọ fún wọn pé tó bá jẹ́ ọjọ́ àkọ́kọ́ mẹ́wàá ni ẹ ṣe àmọ́ tó bá jẹ́ ọjọ́ kejì ẹ sọ di méjìlá ìwọ àti talẹ́jọ́ jókòó tó fi sọ pé ọjọ́ àkọ́kọ́ mẹ́wàá lòun ó jẹ́ àmọ́ ọjọ́ kejìlá òun gbọ́dọ̀ jẹ́ mẹ́wàá tiẹ̀ méjìlá lòun gbọ́dọ̀ jẹ́ crime ńlá nínú ẹ̀sìn wa gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ dàgùn kọ́ ṣọ́ra o àtẹ̀yìn tó yẹ sí wípé ẹ máa wọn àdúrà sínú ìwé ẹ yálẹ̀ tí three thirty ni kò ṣe níbo ló three three thirty wò àtọ́lọ́hún rojọ́ ọlọ́run nìkan ló ń lẹ́tọ̀ọ́ kó sọ pé three thirty ni ẹlòmíì ò láǹfààní ẹ̀ òun ni ó sọ iye tí ó bá ṣe ṣèbóhùn ló fẹ́ sìn ẹnìkan kan ni ó wàá dá ọ wípé iye báyìí ni kò ṣe tí ẹnì ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹnì ẹ ti di kí nìyẹn àṣàrì òun náà ti ń sòfin ẹ wọ nǹkan báyẹn ìyẹn ló fà tó fi já sí wípé ọlọ́run bá tún fi sọ́nbọ̀ mi pé àlìyáhùn akmaltu lakum ọlọ́run ní òní ẹ̀sìn ti parí ẹ̀sìn ti parí ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo téèyàn fi sin ọlọ́run tí ó rí ọnu ọlọ́run ó parí lónìí wà àtìmọ́mùtò aleikum ní ìmọ̀tì àánú mi ìdàrẹ́ mi ọlọ́run mo ti pé wà rọ̀bí ìtùlákùnmùlì islam àdínà lónìí ìntàn pé ní islam pé tó jẹ́ ẹ̀sìn lónìí ilẹ̀ mi ọlọ́run yọ́nú sí ìntàn bá fi kún un tá a yọ kúrò ń bẹ̀ lẹ́yìn òní yìí kì mi ọlọ́run ìtumọ̀ àyà yẹn nìyẹn ìyẹn lọ́kàn náà sọ àbàbí sọ wípé ìyẹn tí ò bá jẹ́ ẹ̀sìn lọ́jọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ kò lè jẹ́ ẹ̀sìn lẹ́yìn ọjọ́ náà o torí pé ibi tí ẹ̀sìn gbé dúró lọ́jọ́ náà ni àyà fi sọ̀kalẹ̀ pé ibi tó dé yìí o òun ni mo pè lẹ́sìn ìyẹn tá a bá fi kún tá a bá yọ kúrò ńbẹ̀ kò jẹ́sìn mọ́ lọ́dọ̀ ọlọ́run subhanallah ọlọ́run mọ́jà sàṣìdánù ẹlẹ́kẹ̀rin anel mubutada yurọ́dún anil haud nínú àwọn àgbákò tó wà níbi àdádálẹ̀ ẹ̀sìn ni wípé ẹ̀sìn sọ fún wa pé ẹni tó bá jẹ́ aládàádálẹ̀ ẹni tó yẹ pé ẹni tó pọ̀jù nínú ẹ̀sìn tó ṣe láyé èyí tó rán rẹ̀ ni kèé ṣe ìtọ́lọ́run rán tó bá dọjọ́ àlùkìyàmà ó dùn á bàtà tó yẹ sí pé gbogbo mùsùlùmí tí ó bá wọ àlìjánnà ni yóò gbàtẹ́ lánàbì lẹ́yìn tí ó mú un bẹ̀ táàfì mọ̀ pé nínú àwọn tó tẹ̀lé ànábì láyé ni wọ́n ní tó bá dọjọ́ àlùkìyàmà wọ́n gbà nígbà àrùn kúrò tó bá fẹ́ lọ mu omi odò náà eléyìí wọn nù àdìsí anabi sọ̀rọ̀ sálàm anabi ní sàtúrọ̀dù àkìwámún ànìláhàùd anabi ní àwọn kan nínú ìjọ mi wọ́n lé wọn dànù tí wọ́n bá débi tí wọ́n ti mú omi anabi ní wọn jáde sáwọn màláìka pé ah ṣé ẹ rí orí rẹ ní àpẹẹrẹ ẹni tó kírun wà ń bẹ àpẹẹrẹ ẹni tó tẹ̀lé mi wà lára eléyìí wọ́n ní àwọn màláìka mọ̀ fún òun lé wípé ìnákàlà àtàdìrí máàdà àhàdà tó bá àdà so mọ̀ tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀ ni wọ́n mọ̀ sọ fún un tán bá ti wá sọ bẹ́ẹ̀ apá ànábì wà jábọ́ torí pé ńgbà tí ó mọ̀mọ́ kọ̀ǹkọ̀ ìyìn tóun mà ní kóun fi islam jíṣẹ́ fáyé màláìka wọn sọ fún wípé ṣèbí islam ló fi jíṣẹ́ fáyé ṣé ìwọ mọ̀ bóyá islam tí wọ́n mú wa ni wọ́n ṣe àbí nǹkan ìmí ìgbà tó bàbá ti dàbá òun ó ti kọjá mànábì kí ni ó ṣe yóò dákẹ́ torí pé wọ́n ti fi hàn wípé àwọn ń ṣiṣẹ́ on order tí òun ò ní mọ̀ ń pẹ̀ ẹ̀wùn kan báyẹn ọlọ́run má fi wá sínú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún lọ́jọ́ náà o nínú ewu tó lé mi bídíà nìyẹn ẹlẹ́karùn nínú àgbákò tó wà nù bídíà anel bídíà tùsẹ́bì wùlfúrukọ òun ni pé àdádálẹ̀ ì máa ń pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ni ì máa ń sọ ẹ̀sìn di oríṣiríṣi ẹ̀sìn ẹyọkan yóò wá pín sí oríṣiríṣi ọ̀nà eléyìí ò nídìí kéèyàn mú àyà wá fún kò nídìí kéèyàn mú àdìsí wá fún Islam ẹyọkan ẹ̀wòye tó kún sí ní sẹ́ńtúrì táwa yìí islam ẹ̀yọ̀kan ẹ wo iye ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe nínú ìlú ẹ̀yọ̀kan ìdí ni wípé tónkálukú bá sọ wípé kóun máa mú nǹkan tuntun wá sínú ẹ̀sìn yóò jẹ́ kí bí wọn ṣe máa ṣẹ̀sìn kó yàtọ̀ síra wọn tí wọn bá sọ pé báyìí ni wọn ṣe fẹ́ ṣe tiẹ̀ èmi náà sọ pé báyìí lèmi ṣe fẹ́ ṣe tèmi tọ̀hún náà sọ pé báyìí lòun ṣe fẹ́ ṣe tọ̀hún tọ̀hún náà kí ni ó kù mọ́nú ẹ̀sìn ìyẹn lẹ́yìn máa ń pa mí fún àwọn tí ó yà sọ pé tẹ́ ẹ bá sọ pé báyìí lànà bí ṣe wọ́n ní báyìí làwọn àgbàlagbà ṣe ṣe tí wọ́n bá sọ pé àgbàlagbà lọ́rin bó ṣe ṣe ni wọ́n ṣe fẹ́ ṣe ẹni tó wà lọ́yọ̀ọ́ náà ní àgbàlagbà ọ̀yọ́ bó ṣe ṣe lòun ṣe ṣe àgbàlagbà àbàdàn náà àwọn bàbá náà sọ pé bàgbàlagbà àbàdàn ṣe ṣe àgbàlagbà gánà náà àwọn ọmọ gánà ní bó ṣe ṣe ni kí ló wá kù mọ́ nọ́ọ̀sì tá a ṣe mọ́ ìgbà tó bá di pé tágbàlagbà àlùkọ̀ọ̀kan bá ṣe ni and whereas àgbàlagbà àlùkọ̀ọ̀kan tó ṣe yàtọ̀ síra wọn so ti yé báwọn alibidi a tún sẹ́bìbò fòrùkọ àdádálẹ̀ yìí máa ń pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ni tí ẹ̀sìn yóò wá dàbí gbà wípé ah àwọn mùsùlùmí náà wọ́n tún yàtọ̀ síra wọn o ọ̀tọ̀ọ̀tọ̀ tún ni wọ́n o báyìí làwọn eléyìí ṣe máa ń ṣe báyìí ǹjẹ́ bá a ṣe pín yẹn ǹjẹ́ ẹ̀sìn ló pín wa tàbí nǹkan tá a fi kún ẹ̀sìn tí ò sí lára rẹ̀ ló jẹ́ apín lọ́tọ̀ọ̀tọ̀ nítòfà nìyẹn tó fi wọ́n jẹ́ sí pé ànẹ́bí sọ̀rọ̀ sálám ó ṣàdúrà tó fi kúrò láyé ó ṣe zikiri tó fi kúrò láyé ni kí mùsùlùmí wá di wípé àwọn eléyìí o àwọn kan máa ń jókòó sàdúrà ni àmọ́ àwọn eléyìí àwọn máa ń tẹ́ aṣọ funfun tiwọn táwọn àwọn pé èwo lànàbì sẹ́nu méjèèjì sẹ́tẹ́ni tí ò tẹ́ aṣọ funfun ló ṣe ni tàbẹ́ni tí ń tẹ́ aṣọ funfun gbogbo àwọn béèrè yìí ló yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ àwọn nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn sẹ́yìn táwa mú wá ni àbáwọn kan tó síwájú wa mú wá táwa wá ń ṣe tàbí wọ́n ní bí ànábì sọ̀rọ̀ sálámà ń gbà ṣe ṣe nìyí nínú ẹ̀ albidi a ah, mukhalafatun lir rasul nínú àgbákò mi nìyẹn àdádálẹ̀ ìyẹn fi ń sọ fún ọlọ́run wípé o kò rán ànábì rẹ wáyé ni o bẹ́ẹ̀mi ó ṣèṣe tèmi lèmi ó ṣèṣe tèmi ìtumọ̀ bídíà ni torí pé níta ń pè ní bídíà dídù sunna ìdàkejì èyí tá ànábì ṣe là ń pè ní bídíà sunna ni pé èwo là ànábì ṣe ìyẹn là ń pè ní sunna bídíà ni wípé ànábì ò ṣe lápèjúwe nísìnyí a ti mọ̀ wípé tá a bá fẹ́ kírun ẹsẹ̀ méjèèjì á fi lélẹ̀ ni kí ló fà bá nẹ́bí ṣe kírun bí gbogbo wa ṣe ń kírun ẹnìkan wọ́n wá dá nínú fílà wọ́n ní ọkà àkọ́kọ́ yóò fi ẹsẹ̀ kan lélẹ̀ yóò gbé ẹsẹ̀ yòókù sókè kò sí gbọ́dọ̀ jẹ́ kanlẹ̀ yóò máa fẹ́ ṣubú òun náà máa ṣe báyìí káàkiri bí ìwọ ló kó wàhálà bá rẹ <laughs> ẹnìkan kò wàhálà rẹ <laughs> wàhálà ayé tó kó bá rẹ wọ́n tún máa tí ẹsẹ̀ kan bá kalẹ̀ nítorí o bá ti rí ìwọ ló fà o ah, ah, irú ìrùn kò tún lè yùn kéèyàn kírun sàgbákò <laughs> irú ìrùn sọ wo nu. a sọ pé ah, ànábì tó fi pàdé ọlọ́run bá kò kírun ẹlẹ́sẹ̀ kan rí ní méjèèjì sí orí ni so yìí tá à ń pè ní wípé àní ìwọ ọlọ́run rẹ wá sáyé ni gbogbo tó mú wáyẹn èmi ti léyìí ìyẹn ló fàtọ́ jásí pé ó fi máa bèrè lọ́wọ́ ààrẹ wípé ẹ́ àti ibi díẹ̀ bó ṣe le tó nì wàá máa ask question pé níbo lèmi wà sáwọn nǹkan tẹ́mi ń pè lẹ́sìn tí mò ń ṣe àwọn pẹ́pẹ́ ń fúrú tí mo ní níwájú ọlọ́run ọba èwo ló fọ́ọ̀lù sí méjèèjì ṣé èyí tí ọlọ́run bẹ̀ mí ni àbẹ́yìí tí mo bẹ̀rẹ̀ mi èyí tó lọ́n bẹ̀yìn òsì lé láti mọ̀ ṣé kò sọ̀rọ̀ ni sọ́lọ́run ò sọ̀rọ̀ ni tó o bá fẹ́ mọ̀ bí tọ́lọ́run ti sọ̀rọ̀ kùránì tó wà lọ́wọ́ rẹ̀ ni sanabi rẹ̀ sọ̀rọ̀ ni tó o bá fẹ́ mọ bí tó ti sọ̀rọ̀ súnà rẹ̀ nu èwo lànàbì ni a ṣe ní tẹ́yìn ọmọ béèrè nu èwo lọ́lọ́run ni a ṣe ní tó ọmọ béèrè nu èyí tó bá ti jáde nínú méjèèjì ẹnìkan ló jí ńgbà tó jẹun yóò tán ó wá wò pé ẹja tó fi eré ikùn mukalafatun lè rasul èyí tá à pè ní bídíà àdádálẹ̀ èèyàn fi ń sọ wípé èèyàn ní nǹkan mìíràn tó yàtọ̀ sí tànàbì ni ìyẹn ló sì fi fà á tí ọ̀kan ní onímọ̀ fi sọ wípé òun ò tí ì rí rí nínú ìtàn Islam ibi tí súnà bá bà tí bídíà bá bà súnà ó padà kú fún bídíà ni torí wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa ń sábà fẹ́ràn èyí tí ọmọ ènìyàn bá mú wá torí pé yóò ní bí àwọn adùn kan tàbí àwọn kankan tàbí ká sọ pé ṣe ìtọ́ni máa ń kun lọ́dà tí ó fẹ́ jẹ́ káwọn èèyàn fẹ́ràn rẹ̀ ju èyí tó bá jẹ́ súnà lọ. ọlọ́run ní falẹ̀ yahdari alladhina yukhalifuna an amri gbogbo àwọn tí ó yẹ ti pé tánàbí bá ní àṣẹ báyìí àwọn làwọn ò ní gbé e ba bẹ́ẹ̀ ọlọ́run kan sọ àwọn o à ń tù sí ibà òun fitina kí àgbákò tó bá wọn nínú ẹ̀sìn èèyàn máa ń ṣe àgbákò nínú ẹ̀sìn tó yẹ sí pé àwọn èèyàn onímọ̀ kankan mọ̀ èèyàn ju ẹ̀sìn lọ èèyàn wàá ṣe orí ibú nínú ẹ̀sìn yẹn tí ò bá rí bẹ́ẹ̀ èèyàn sì máa ń ṣe àdúrà kó wá ya wèrè wọ́n ní ó ṣàṣẹ́ ah àdúrà kéèyàn pé ọlọ́run kó tún wá rí wèrè yé nínú ìbádà fitina tí kùránì sọ ni pé kí ó tó ti pẹ́ ẹ̀ máa ṣe ẹ̀sìn ẹ̀ wá kó tí àwọn èèyàn rò pé ẹ lè kù ajásí pé èèyàn lè ṣẹ̀sìn ṣàgbákò ọlọ́mọdé ṣẹ̀sìn ṣàgbákò nígbà tí yẹn sọ tí wọ́n ní o ò gbọ́dọ̀ pè kankan tó o bá ti pé àwọn tí wọ́n pè lánàá wọ́n padà ya wèrè ni àá ṣé nínú tí ànábì mú wa ṣé nǹkan kan wà nínú tí ànábì mú wa tí èèyàn kà tí ó sì ya wèrè kódà náà alukur'an mo rántí nígbà tí a fi ta fi wá ń kékèké ta wà nù jà ilé àbídí àtà àdá ìsìlámù mọ wọn wá sọ fún wa pé tíyẹn bá ṣe bisimilayi kó tó ka bàrà àtù wọn ni yóò yà wòye ó yá bisimilayi rahman rahim bàrà àtún minallahi wa rasulihi ilà lẹ́bí ní àtún ṣé yà wòye ìgbà tá a fi wà nù bídíà wọn ò ní tí yẹn bá ké jawaratul kamali nínú bọ́ọ̀sì ọkọ̀ wọn ó dànù ni ẹ ìbéèrè ni wípé ṣé nǹkan dáadáa ni téèyàn bá kà tí ọkọ̀ ó fi wá dànù ṣebí ọ̀rọ̀ yìí ò nídìí ayà kò nídìí àdìsí pé ṣé nǹkan re ni nǹkan tó yẹ sí pé téèyàn bá wí mọ́tò wá dànù. wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ni àrán nẹ́bí àbíkó wá jẹ́ aláàánú fún gbogbo àgbáyé sẹ́nu tó mú wá nìyẹn ó tún ṣe tí mọ́tò wá dànù kò rí bẹ́ẹ̀ mukhalafatun li rasul fitna tọ́lọ́hún sọ nìyẹn ọlọ́run ní ẹ lọ kìlọ̀ fáwọn tí ń ṣe ẹ̀sìn lọ́nà bí ànábì ò ṣe mu wá pé wọ́n kó àgbákò nínú ẹ̀sìn ẹ sì rí àgbákò ti fojú hàn gan ẹ rí téèyàn bá jẹ́ oníkéwu wọ́n mọ̀ sọ fún yàn pé ẹ sáà máa rútí àdá ẹ̀ mọ̀ sà ah, ah, <laughs> kò sí tíra ẹ̀ka tá nẹ́bí mu ayé tí ó ní ìdíkan máa kì í hàn lọ nínú àwọn èyí táwọn èèyàn kì í bọ̀ tí ò sí lára rẹ̀ òun nù quran láti ìbẹ̀rẹ̀ dópin kò séyìí tí yẹn fi lè ṣèyàn láburú àyìnmọ̀kànmọ̀kàn ni o ẹ̀kẹ́ tàbátì àdá fún un hàn tó bá wàá ṣẹlẹ̀ dáadáa ni tàbátì àdá tó owó tún wà ń bẹ̀ <laughs> owó tún wà ń bẹ̀ àbí ṣé kò sí máa lù ń bẹ̀ ni tàbátì àdá àbí ilá àbí wàtàbà mọ agẹnà àni ò máa lù ú wà má kàṣàbà <laughs> kí wàá ní wàhálà ẹ̀kẹ́ tàbátì àdá fún un kí wàá ní ó ṣẹlẹ̀ yóò tún fi máa lówó sí dáadáa yóò tún fi máa kọ̀ sí ni because ẹ̀yin tún ti kó ládá sí pé gbogbo ládá tábà ibi tàbá tí adáyé kó lọ́ máa bá a so àìmọ̀ ní dààmú wa kò sí nǹkan kan kò síbi tánẹ́bì ti ní a tàbá tí àdáhùn tó wà fún ilẹ̀ bá fẹ́ ṣépè fún yà kò síbi tánẹ́bì ti sọ bẹ́ẹ̀ àwa làwa lé o pé bó ṣe rí nu nínú àdádálẹ̀ tó wọnú ẹ̀sìn so ti yé ẹ̀ka lè láfi kí làmọ́ ló lè láfi fún tiẹ̀ ìbànsí rírọ̀ àti ẹ̀mí gúngùn làkọ́jákùn lè láfi. ẹ ta ló sọ pé tó bá kàdà kan ìjà kùn àti lè lábẹ́ ẹ̀mí ogun níbo wọ́n ti pè ọjọ́ kù tí wọ́n sọ bẹ́ẹ̀ ìyẹn kò mú kúránì kéèyàn máa sọ pé iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe nìyẹn ni tá a fi rán ni ó sọ bẹ́ẹ̀ wípé nínú tí wọ́n fi mi o báyìí wọ́n ṣe ní kí n lu eléyìí nígbà tá a lè fi sàlàyé fatia fún wa ní sí pé tí ejò bá géèyàn jẹ ẹ à ń tí àlìjẹ̀nu bá kó sí yẹn lára ẹ̀kẹ́ àtàlù kùrùsì ẹ̀kẹ́ kúlù Allah bi rabbil falaq bi rabbina ẹ̀hẹ́ àwọn tó wà nù kùrán nìyẹn wa nunazzilu minal kùrán ma huwa shifaa'un wa rahma àánú ìwòsàn ló wà nù kùrán èpè ní tí yóò fi sàgbákò tí yóò fi ya obìnrin méjì tí yóò fi ya ọkọ àti ìyàwó tí yóò fi jẹ́kẹ́ni tí òwúrọ̀ àwọn ọmọ fẹ́ràn kò sínú kùránì ẹ̀hẹ̀n wà aliketu aleka mahabata mi níbo ló ti rí ta ló sọ pé àyà òun ṣiṣẹ́ fógùn fẹ́ ta ló sọ bẹ́ẹ̀ fún so gbogbo eléyìí òun ni wọ́n ń sàlàyé fún wa lọ́dọ̀ fi sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun asana. ọlọ́run ní sí àríkọ́sí ò sí lára ànábì fún yín ni ìtumọ̀ rẹ̀ ni wípé ṣé ẹ fẹ́ sọ pé nọ́ọ̀sì yẹn fẹ́ sẹ́ẹ̀sìn ẹ wá rí ọ̀nà míì tó dáa jù èyí tá nẹ́bí ṣe lọ ṣé èèyàn lẹ fẹ́ sọ fún wa ni. liman kana yarju Allah wal yawmal ni tó bá ni o a lè ní ọ̀nà ìmí ìta lè fi sẹ̀sìn tó dáa àyàfi bí ànábì sọ̀rọ̀ sàlámbà ṣe mú wa àyè mẹ́sọ́ ju yẹ ọ̀ṣọ́ lọ tẹ́ ẹ bá wá wo nísìnyí àsìbáàbù ìntìṣàrì lè bìdíà ìyẹn láti parí ọ̀rọ̀ wa kí wá ló fà tí bídíà fi fọ́n ká báyìí tó fi já sí wípé tó o bá ṣe àfojúdá rẹ̀ àwọn tí wọ́n bá bídíà lọ wọ́n kọ̀ ju àwọn tí wọ́n bá súnà lọ ìtumọ̀ yẹn ni pé àwọn tí ń ṣe àṣedànù àwọn ẹ̀sìn tó yásí pé kò sí ayà fún kò sí àdínsì fún ṣùgbọ́n èèyàn lèyàn kọ̀ bẹ́ra rẹ̀ bóyá ó bá lọ́rùn kan ni àwọn ìtì fẹ́nu rẹ̀ náà ni kí lóde tó fi ní ìfọ́nka ju èyí tí ànábì ṣe lọ nǹkan márùn-ún ni mo kọ̀ jọ́ọ̀tì kalẹ̀ alákọ̀ọ́kọ́ ataklid bá a sì bá wọn tí wọ́n ń ṣe nìyí nínú tí wọ́n ń fa nù imitation bá a sì bá wọn tàná tí wọ́n ń ṣe nù ẹ̀rìn gbogbo ẹni tí máa ń sọ pé báṣe báwọn tàná ti ń ṣe ni alábòsí ni kò sí ẹni tó ń ṣe ilé ayé báwọn àná ṣe ṣe kí ló dé tẹ̀ ń ṣe ẹ̀sìn báwọn tàná ṣe ṣe ẹ òun kálukú ló gbọ́n pé tóun bá ṣe ayé báwọn tàná ṣe ṣe ayé òun ó bàjẹ́ ni kò sí ẹni tí ò nígbàgbọ́ nù ẹnu wa kì báwọn tàná ṣe ṣe ayé téèyàn bá lóun ó ṣe ayé tòun bẹ́ẹ̀ ayé òun ó bàjẹ́ ni kéèyàn lóun ò ní rán ọmọ ńlẹ̀wé nísìnyí sáwọn èèyàn wọn ò ní pé family meeting ní ẹ̀ lórí kí àwọn ti ṣe ẹ̀sìn gbà ó ẹ̀yin bàbá wa náà ni sáwọn bàbá tàná ṣé wọ́n rán nìkan lè wé ni ṣé wọ́n nígbàgbọ́ nínú pé ìwé dáa ni lónìí gbogbo ọ̀la àwọn ọmọ léèwé kí ló dé tẹ́ ẹ ṣe fi ìlànà àwọn àgbàlagbà lẹ̀ ẹ̀ ṣe dáa ní táwọn àgbàlagbà ṣe é lẹ̀ ti yí padà níbi ọ̀rọ̀ ayé nìyẹn nínú ọ̀rọ̀ ayé ilé amọ̀ làwọn àgbàlagbà náà gbé ẹni tí ń gbélé amọ̀ lónìí yóò gbà fọlọ́nu kẹtọ̀ọ́ kèé ṣe bó ṣe wù mí ló ṣe ṣe mí àmọ́ bó ṣe wù ọ́ ni kò sì sí wàhálà hin lágbára kí mo fi lè yí padà tábà pẹ́rọ fúnra ló kù. so aṣọ táwọn ẹni àná wọ̀ kọ́lá ń wọ̀ lónìí ta ni wo òfin mọ́nìsìn bá a ṣe jókòó yìí tẹ́nìkan bá wo òfin gbogbo aláwọ̀ wò ó pé <laughs> níbo lè léyìí ti kóra rẹ̀ wá. <laughs> so a fẹ́ lo ayé wa bí àwọn tàná torí kí ni a gbà ń pé tá a bá lo irú ayé táwọn tàná lò ní àsìkò táwa yìí wọ́n gbà ń pé ayé wa ti bàjẹ́ ni kí wá lóde tá a sá wa takú wípé báwọn tàná ṣe ṣẹ̀sìn láti ṣẹ̀sìn sa afẹ́kẹ́sìn bàjẹ́ ni àfẹ́káyé wa bàjẹ́ àmọ́ afẹ́kẹ́sìn bàjẹ́ ìdí méjì láà gbọ́dọ̀ fi takú wípé báwọn tàná ṣe ṣẹ̀sìn láti ṣe ìdí méjì ló fà ìdí àkọ́kọ́ ni wípé àǹfààní ìmọ̀ táwa tá a wà láyé lónìí yìí ta kì í ṣe pé alọ́pọ̀lọpọ̀ àwọn tàná lọ rárá o tá a bá ń sọ̀rọ̀ brain ọpọlọ àlọ́pọlọ táwọn tàná eléyìí ni ìgbà tó yá sí pé kò tí ì sí báírò kò tí ì sí tákàdá gbogbo nǹkan orí làwọn èèyàn máa ń gbé sí àlọ́pọlọ tó wọn a máa ní opportunity jù wọn lọ àǹfààní táwọn ò ní àwa ní a wà ní àsìkò tó yá sí pé bí fóònù mi ṣe wà yìí gbogbo tíra ayé ni mo lè check lórí fóònù mi tó yá sí pé tí àríyànjiyàn àti báyìí débi wípé táàbà ṣe dìbéètì ó wà lọ pé ẹ lọ fi tírélà tó fi máa ń já àìsàn ní kẹfì kó tíra wa àwọn èèyàn kò mọ òun pàdé ìjànú ti kó sí ọ lára ni because mélòó nínú tíra tí tírélà bá já la fẹ́ kà tá a sì ní ju two hours lọ bọ̀ sọ nǹkan tó fẹ́ sọ ju etí ra àmú fóònù a tẹ okan tíra síbẹ̀ yóò gbé tíra nàìjíríà lè péjì kí ni tẹ péjì sí láàrin five minutes àti yanjú èyí òun tó dákọ̀ tíra mi àmọ́ tá fi tírélà rú tíra wa wọ́n ẹ̀sẹ̀ máa já akọ́ tó já tán wákàtí méjì ti lù nígbà tí yẹn fi tírélà tó fi lóòdù tíra wa wọ́n ṣẹ̀ṣẹ̀ máa já tá a bá tún parí ìṣọ́ yóò tún dé bá wọn mi tá a bá tún tò padà tó o bá tún délé ó tún lọ kan àgbákò èmi kò tó tò síbi tó ti kó so ìgbà wo ló wá fẹ́ ṣe yìí dà so a ní opportunity ju àwọn ẹni àná lọ ìyẹn ló fọ̀tò bí wọ́n pé tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ àfi òkú ayé nìkan ni yóò máa ṣe àfiwé láàrin àwọn àfọ̀hún ní sí àtàwọn tí jọ̀hún àfòkù ayé nìkan kò jọra wọn ẹ rí wípé ẹ máa wádìí ìtàn ìgbà tí àwọn bàbá wa Sheikh Adam rahimahullah ìgbà tí wọn làwọn fẹ́ dá ilé kéwú nínú tí wọn kọ sínú tíra ni o wọn ní ìgbà tá à ń sọ yìí ìtẹ̀yàn nídìí tí ó fi jẹ chief imam ó lè má lè kà ju isu kan lọ tó ti máa kà nínú Quran nígbà táwọn àfi dé sọ́yìn wàá sọ fún mi pé ẹni tó ń ka isu kan lè jẹ imam nísìnyí ẹ lọ bèrè lọ́wọ́ ara gàmbàrí nígbà tí wọ́n fẹ́ yan imam ní last two months ibẹ̀ làwọn yẹn ti wá wọn ha àsìkò kéwù la wà yìí nígbà tí wọ́n gbá èèyàn kọ̀ọ̀kan wọn mú báyìí tí wọ́n ń ṣe ìdánwò fún wọn ẹni tó padà wá tọ́ọ̀pù ni wọ́n padà wá yàn so ayé ń sún ni kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ pé àwọn mẹ́ta ẹni tá a wá fẹ́ràn lákọ́ yàrá àwọn èèyàn ti kọ́ nílẹ̀ tó kéwù á ṣe ìdánwò fún yín ni ẹni tí kéwù rẹ̀ bá ṣe jù nínú yín òun láyàn sí imam àsìkò tá à ń lò nìyẹn nísìn so àǹfààní àkọ́kọ́ ni pé a ní àǹfààní ju àwọn ayé ọjọ́ òun lọ́wọ́ òun ní tírà lọ títí ó dà tẹ́ bá tù wọ́ ẹ̀rì nínú tàn wọ́n ní ìgbà tí àáfàá nínú ìfìdé ìdajì kùránì ló wà lọ́wọ́ àwọn tí wọ́n bá kèé sórí kùránì òun ló wá dé ìdajì òyòkù wa fi kún so ìdajì tó fi kún yẹn ló fi wá di àáfàá gbogbo wọn ṣebí tí màdé lónìí sọ̀rọ̀ kùránì làwọn sọ mọ́ ẹ̀ tún wèmí àáfàá ìkókóró bí gbogbo ìlọrin ṣe tó yìí àwọn nìkan ni wọ́n ní jawahirul iklil gbogbo ìlọrin àwọn nìkan ni wọ́n ní tíra tá ń pè ní jawahirul iklil kìí ṣe tíra tíyàn lè kà níṣìṣẹ́ ó dàfa o àwọn olè wa kó wọn nílé wọ́n wá lérò pé tíra yẹn owó ni wọ́n kó pọ̀ máwọn báàgì tí wọ́n kó nígbà tó wá di ní àárọ̀ àfáwa ni ha àwọn ṣe àgbákò ipe olè oníkankan tí ó kún lé àwọn ìyẹn táwọn fi ń jẹ́ àfa tí wọ́n kó òun nìkan ló bá wọn nínú jẹ́ ìgbà yẹn wọ́n sì jẹ kọ́ọ́dí sẹ́wọ̀n pé ilé adájọ́ ni ilé ìkókóró títí dì sìn wọ́n máa ń jẹ káàdì bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ kínní ni wọ́n àwọn èèyàn sì máa béèrè ìdájọ́ ẹ̀sìn bóò láti máa ṣe báyìí wọ́n wá gbé afa ahmed ọmọ kéwọn wa wọ́n ní kọ́mọ ìṣó ní ìbàdàn lọ́dọ̀ mufti ìbàdàn sheikh ahmed rifai kọ́mọ ìṣó bẹ́ẹ̀ kó lọ kọ jawahir kìlì lèmi bẹ́ẹ̀ ó wá lu ọdún méjì àtààbọ̀ kó tó dé padà kó tó kọjá wáyé kìrìkìrì lè tán láàrin ọdún méjì àtàbọ̀ àyàn gbogbo ẹni tó bá dọ́dà fún àkókò ó ní a wọ́n ti gbé tíra o ẹ jẹ́ káfa amadu dé láti Ìbàdàn tó bá dé àmọ́ bá ìdájọ́ lọ. so wọn ò ní àǹfààní lọ títí lásìkò yẹn iléeṣẹ́ mélòó ló ń tẹ tíra kò tí ì sí àwọn tẹkinọ́lọ́jì tí wọ́n fi ń tẹ tíra kódà kùránì wọ́n máa ń dà á kọ sínú wàhálà ni so ti yé so àǹfààní táwa ní nísìnyí pọ̀ látara pé wọn ò láǹfààní yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa Islam ló sápamọ́ torí pé wọn ò ní access sí àwọn information yẹn ìyẹn lọ́wọ́ pé tó bá jí ẹlòmíì nínú sàárè tó bá rí nǹkan táwọn yẹn ń ṣe lónìí ah yóò tuntun sẹ́yìn pé eh Islam táwa gbà ló dà báyìí torí pé information pọ̀ afẹ́lẹ́ seventy percent information Islam ló pamọ́ fún wọn tí wọn mọ̀ so tiye ló fà tó fi já sí pé n ti ń jẹ́ àáfà lọ́hùn ọmọ kéwù ni tó bá dìde nísìn ọmọ kéwù pátápátá ni àwí pẹ̀lú gbogbo tẹríba àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé lílágbára àti lè ka èdè lárúbáwá tó yẹ pé lárúbáwá yẹn ni kọ́kọ́rọ́ ìnímọ̀ nípa Islam àǹfààní yẹn ò sí lọ títí ó lójú àwọn àáfà tó lè ka lárúbáwá fúnra wọn ó lójú wọn ò kọ́ lọ títí ìyẹn ló fàtọ́ fi já sí pé ìgbà tí alhaji àgbà àti sheikh adamu fi dé lọ́rọ́ wọn fi ń jogun yẹn lójú pé ilé làwọn ènìyàn ti ké wọn ò lọlẹ̀ lárúbáwá bóò ló síwájú pé wọ́n lọlẹ̀ lárúbáwá wọ́n ń fi lárúbáwá bá àwọn ọmọlẹ̀ lárúbáwá sọ̀rọ̀ tó sì já sí pé ilé ni wọ́n ti pòdúsì wọn làwọn méjèèjì fi jẹ́ èèmà láàrin àwọn tó jọ lọ àsìkò ni wípé kéwútájọ kéyì àwọn modernize ẹ̀ wọ́n ń rí lárúbáwá bá sọ̀rọ̀ àwọn àsìkò tá à ń sọ ìtí lábá bá wá ó lè má rí àáfà tí ó mọ̀ bá tún nǹkan tí ń sọ ṣùgbọ́n látara pé àwọn méjèèjì dé ọlọ́run lò wọ́n láti fi yé èdè lárúbáwá tó fi wájá sí pé lónìí nílẹ̀ Yorùbá <laughs> ọmọ lárúbáwá ni ó sì pẹ̀lẹ́ ni tí ẹ bá ríbi tí àwọn ọmọ Yorùbá ti ń fi lárúbáwá dára kèé ṣe àrà kékeré o tó yẹ sí pé lárúbáwá ni wọ́n mọ̀ sásẹ́yìn ni pé ah <laughs> ògbọ́n mo yọ̀ǹda pẹ̀lú orin pẹ̀lú kíkọ̀ǹkan so ti yé báwọn kìí ṣe bó ṣe rí nìyẹn lánàá bó ṣe rí nìyẹn ní òní so ti yé báyẹn so interfaith fàyọ̀nbẹ̀ ni wípé pẹ̀lú gbogbo ojú tá a bá fi wò ó kò yẹ ká máa sọ wípé báwọn tàná bá ṣe ṣe láti ṣe àwọn tó ní àwa tó ní ìlú ẹ̀kẹ́ máa wò àfa àbúrò tó ti tún ní á ṣe àwa ló yẹ kẹ́ máa wò kì í tàná torí pé a ní information lọ́wọ́ ju àwọn tàná lọ so ti yé báyẹn so ìyẹn ló fà tó fi já sí wípé nínú nǹkan tí ń fa bídíà ni at-taqlid bá a sì báwọn tàná ti ń ṣe tẹ bá dẹ̀ wọnú al-Qur'an ọlọ́run ó bu gbogbo ẹni tí máa ń sẹ́sìn lórí wípé ní tóun bá lòun ṣe kò sí sẹ́ni tí ó gbà lọ́wọ́ òun ọlọ́run bú wọn ọlọ́run ní wá idha qila lahum ittabi'u ma anzala Allah ọlọ́run ní máa sọ wípé ẹ tẹ̀lé ní tọ́lọ́run sọ kalẹ̀ qalu asbuna ma wajadna alayhi aba'ana wọ́n ní àárá ń ta báwọn bàbá tí wọ́n ń ṣe ó ti tó wa ẹ gbọ́ èsì tọ́lọ́ ń fọ ni ọlọ́ni awàlàwò kánà àbá uhum làyà àkìlú nà ṣe àwọn wọ́lá àyà àtàdùn ọlọ́ni tó bá fún àwọn bàbá yẹn gẹ́ tí wọ́n sọnù ńkọ́ ajásípẹ́ yìí náà ti sọnù tó bá jẹ́ yìí náà ni wọ́n wọ̀ ajásípẹ́ yìí náà wọ̀ náà ẹ̀wù tọ́lọ́ wọn bá fi fèsì ní ọmọ ènìyàn gbọ́dọ̀ fún mọ́ sọ pé báwọn kan ṣe ṣe lòun ṣe fẹ́ mọ̀ sí rárá ìwọ gbọ́dọ̀ ronú wípé tàná lè ṣe mistake kí wọ́n ṣe kí nìyẹn nínú tí wọ́n fi jẹ́ ọmọ dáadáa ni kí wọ́n ṣàtúnṣe ah ibi táwọn tànágbèdé ni àwọn kùjẹkùjẹ tó kù ní kí wọ́n tún ṣe ìyẹn ni wọ́n fi jẹ́ ọmọ rí torí wípé kèé ṣe ibi táwọn náà bá a làwọn náà fi sílẹ̀ àwọn náà tún ṣe kù ni so ti yé báwọn so bó ṣe yẹ kó máa rí nìyẹn ẹ wàá rí látara wípé àfẹ́ fi gbogbo àwọn tí ò da tá a bá rẹ̀ ẹ wá wo oríṣiríṣi nǹkan tó wọ̀ nínú ẹ̀sìn ẹ jẹ́ ń fún yín ní mẹ́rin fatia alálùbáríkà kí ló bí fatia alálùbáríkà ṣèbí ní tìtorí pé nígbà tí ìsìlámù délẹ̀ yóò bá wọ́n kọ́ àwọn àgbàlagbà ní fatia ṣùgbọ́n ṣe mọ̀ ọpọlọ yẹn ó ti dàgbà àti èdè tí wọ́n fi ń kọ́ wọn èdè lárúbáwá yẹn kò tí ì mara dáadáa wọ́n kọ́ wọn tí wọn ò rí fatia há sórí ìyẹn lọ́kàn náà àwọn onímọ̀ gbà yẹn fi wá wò wípé bóun láṣẹ ṣe tí èèyàn bá sì mọ fatia kò nírun ó dà ẹja sọ fatia di orin torí pé orin máa ń dùn ha ju ọ̀rọ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ni fatia àlùbáríkà alihamudu lelahe rọ̀bílẹ̀ a wọ́n sọ di orin fún wọn so that wípé gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ta kọ́ infatia lọ́dún mẹ́wàá tẹ̀ rí háyì ìgbà tá a sọ di orin yóò tètè dùn ha ìgbà tó rẹ̀ lu ọ̀nà yẹn ọlọ́run padà ní kó tètè rí ha ṣùgbọ́n ìgbà tó wá di àsìkò níyì tó yá sí wípé gbogbo wa náà láti mọ̀ kí ló dé táwọn ń padà sí tó yá sí pé làlúrí ló sọ dẹ̀ tọ́ fáwọn téèyàn bá sì ka fati alálùbáríkà nínú ibi téèyàn ti lè ṣe àgbákò ní islam ló wà lọ́nà méjì àkọ́kọ́ ni wípé èèyàn sọ kùránì di orin ẹlẹ́wọ̀n ní kùránì ọlọ́ni wà máa húwá bìkáwùlì ṣáàìr ọlọ́ni kùránì yéé ṣe orin téèyàn bá fi lè sọ kùránì di orin ó lè ṣe àgbákò ń bẹ̀ tòkè bí wàá pé èèyàn mú ànábì ṣeré nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ìkàkùkà ni wàhálà láàlínà dọ́ọ̀ ni kì í ṣe là wàhálà dọ̀ọ̀lìn anabi sọ pé wà ká mi nkọ́rẹ̀ il-Qur'an wal Qur'an yal'anu alayhi ẹlòmíì ka Qur'an Qur'an yóò sì máa ṣépè fún nínú tí Qur'an fi lè ṣépè fún yàn ní kéèyàn kà bá a ṣe sọ kalẹ̀ fanabi ẹ dákun torí ọlọ́run gbogbo àwọn tá à ń ka ẹja sọ́ra kámọ́kámọ́ ó wá báyà nínú jẹ́ lónìí ìfátí alálùbáríkà yẹn wà ní súnà àdúrà tó bá gbóná tó ti ka àwọn èèyàn láyà ni wọ́n máa ń lò fún pé tọ́ tá a ti wá sáadọ́ tí ó gbà níta bá lọ́dọ̀ àwọn àgbàlagbà yẹn láwọn àṣẹ láti yanjú ẹ̀ ẹ̀jẹ̀ akẹ́fà tí alálùbáríkà kódà láwọn òde mi wọ́n sọ báyìí ó rẹ̀ ti sọ pé ẹ̀mẹ́ta ní fatia sọ̀kalẹ̀ ọ̀kan sọ̀kalẹ̀ ní mọ́kà ọ̀kan sọ̀kalẹ̀ ní mọ̀dínà ẹlẹ́kẹta ìlọrin ló ti sọ̀kalẹ̀ èyí tó wá sọ̀kalẹ̀ ńlọrin làwọn kà wàláì mo ti gbọ́ ẹni tó sọ pé èyí tó sọ̀kalẹ̀ ńlọrin ló wá lálùbáríkà jù ìbéèrè ni pé ta ló sọ̀kalẹ̀ fún nílọrin ti mọ́kà ànábì ló sọ̀kalẹ̀ fún ti Madina anabi ló sọ̀rọ̀ ti Ìlọrin ta ló sọ̀kalẹ̀ fún sanabi gbé lọrin rìn ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn àgbàlagbà tó sọ̀kalẹ̀ fún yẹn wọ́n ju anabi lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹjẹ ṣe rí ta bá fẹ́ máa sọ pé àmọ̀rọ̀ sọ ẹjẹ á máa mabi táwọn bá fẹ́ lè fèlè wá dé o ẹ̀sìn ọlọ́run kìí ṣe nǹkan tí yóò mọ̀ wá fi ṣe ìkọ́ ọ̀rọ̀ sọ kìí àáfàá mọ̀rọ̀ sọ tó wàá sọ̀rọ̀ táwọn yóò gbádùn rẹ̀ tó tù wá dolórí gbọ́dọ̀ lọ ẹjẹ á máa sọ̀rọ̀ fún yẹn so nípa báyìí fati alárìbáríkà àṣìṣe ni o ẹ mọ̀ jà mọ̀ kà mọ̀ kò dáa ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tá a bá fẹ́ ṣe programu kan àwọn anìkẹ́nìkan ṣàdúrà bẹ̀rẹ̀ àwọn yẹn wọ́n á ní kí gbogbo yẹn dìde níbo la ti rí yìí níbo la ti rí i pé àdúrà kan bẹ àwọn ó dìde kó tó lè ṣe ni kò sí yẹn nu Islam nítorí wọn nu Islam ni pé tá a bá wà ní dúró àdúrà wa dé báyìí ẹ máa ṣàdúrà lọ kò nídìí ẹ ti wá wà ń jókòó ẹ fẹ́ sàdúà ẹ mọ̀ sàdúà lọ ní jókòó àmọ́ kò wá ń dúró wá fẹ́ sàdúà oníkàwọn yẹn jókòó àbí wọ́n ti jókòó kí wọ́n dìde rárá àdádálẹ̀ ni. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan láfi ń sọ fáwọn ẹlẹ́kẹ́ òkà wípé ah táwọn àgbàlagbà dáadáa bá ṣe bí màá ṣe mọ ni kò wá mí ni pé ìyẹn náà lẹ́yìn náà sàwá takú ah, so bídà ni o ó lè bàdúrà kò dá kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ ní àwọn al-ad'iyatul mukhtara'a gbogbo àwọn àdúrà tó ń kálukú bá ń lé a níṣòro ń bi àdúrà a níṣòro ó máa ń bá àánú jẹ́ pé àdúrà is a private communication between a servant and his lord níta ń pè ní àdúrà ní ọ̀rọ̀ kúlẹ́kúlẹ́ láàrin ẹrú àtọlọ́wọ́n ọba rẹ̀ tí ò sí ẹnìkẹta tí ó gbọ́ níta ń pè ládùúrà ni ọ̀rọ̀ yẹn bá ti dàrú bí àdúrà èèyàn ò ní àṣírí kankan lọ́dọ̀ ọlọ́run mọ́nu ẹ wà àwùjọ wa gbogbo àwọn tíra àdúrà wa tá a bá ń lé ẹjẹ́ kó jáde ká yẹ̀ wò dùá ugerila ká máa pe ẹni tí è ṣe ọlọ́run ló fà tó fi já sí wípé ní gbogbo àgbáyé èmi ò tí èrò ibi tí wọ́n ti máa ń ṣe àdúrà ya wèrè àfi lọ́dọ̀ wa tó fi já sí pé ìgbà tá a wà ń lé kéwù àwọn òbí wọn mọ̀ sọ fún wa pé ẹ dákun ẹ mọ́ sàṣàkú sọ ọlọ́run níjà fojú sunkún yín à ṣé kí là máa ń sà gàngàn sá àgbàdo nìyẹn máa ń sà náà àwọn ẹsẹ̀ ẹ̀ sàdúà náà tó bá ṣe àdúà ṣe àdúà àì sa àdúà àgbàdo àti jérò nìyẹn máa ń sà so ti yé báwọn so bóyá tara sísà ìsàkúsà yẹn tẹ́jà sí pé kèé ṣe Islam ló wà kèé sọ̀dà nẹ́bì ló wà òun ló ń fa gbélé fún wa tó fi já sí pé tí n bá ní kí n máa ka mẹ́ni méjì náà tá a jọ kéwú tí wọn ò tí ì kúrò nu wèrè nǹkan mẹ́jọ fún yàn kèé sí àwọn tí wọ́n pa nítàn fún mi àwọn tó yẹ sí pé mo mọ̀ wọ́n amẹ́ra wa tó yẹ sí pé wọ́n ti di wèrè nǹkan mẹ́jọ fún yàn níbo la ti rí gbogbo eléyìí wà má arsalnaka illa rahmatan lil alamin nínú gbogbo ta fún ànábì kò séyìí tó lè yàn wèrè àní kùránì kò sí kà òní yà wèrè kò sí bíi kankan bẹ́ẹ̀ àwọn kò jẹ ìyá wípé ta ló ní kó má lọ kọ ni àlìkè hamas lè yíwọn kò ní sojú àwọn èèyàn àmọ́ pé hàn ó sì kùránì kan bó ṣe ya wèrè nu ah, rárá o kì í ṣe kùránì ta fún nàbí kò sí irú mistake tó lè ṣe ń kùránì tó wà di wèrè kò sí o ẹ ẹ àwọn àfáàní àmọ́ gbogbo àwọn kìíní àfi máa ń dẹ́rù bá àwọn tá a bá fẹ́ gbowó lọ́wọ́ wọn ni má fọwọ́ kan má fọwọ́ kan kí kò sí tí yóò lè fọwọ́ kan ní kùránì kò sí nǹkan náà but a bá ti fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ntí ò ní tó àwọn á capitalize ẹ̀ á fi àwọn kankan kún kẹ́rin múlẹ̀ fi lè mọ̀ wọn pé ah kèé ṣiṣẹ́ lásán iṣẹ́ òní ṣiṣẹ́ lásán. a níṣòro bí àdúrà o gbogbo àwọn àdúrà tá a bá ẹja kó jáde kí ni ń dààmú wa ṣèbọ́lọ́run la fẹ́ pé ànẹ́bì tọ́lọ́run rán sí wa láwọn àdúrà tó ṣe ó ṣàdúrà kù ni sáfẹ́ ṣàdúrà tá ànẹ́bì ni kò sí irú ìṣòro tí máa ń dé báyà tíyàn fi máa ń pè ọlọ́run tí ànẹ́bì ò ní ìpín bẹ́ẹ̀ kéèyàn rí ìbànújẹ́ lára yàwó àdúrà wo láàmà ṣe gbogbo ìlànà bí ṣe rí sóhun náà rí ìbànújẹ́ lára yàwó ni sotiye kọ́ máa kú fún yàn àdúrà wo láàmà ṣe ó ṣẹlẹ̀ sànàbì kí ọ̀tá lè mọ́ yàn ọ̀tá òsè ló ní ẹlòmíì ò lọ́tọ̀ òun lọ́tara rẹ̀ bánẹ́bí ṣe wà yẹn ó ní ọ̀tá gan tí gbogbo wa náà sì mà ìyẹn ọ̀tá tiẹ̀ ò lè ṣe fún ọ wọ́n ṣe fànàbì ọ̀tá ti ń lépa ẹ̀mí èèyàn Se kò ṣàdúrà ni ṣé gbogbo àdéhùn ń kọ̀ ṣẹlẹ̀ kò ṣàdúrà ni gbogbo àwọn àdúrà tó ṣe wọ́n kó jọ àwọn àfáà dáadáa sínú tíra tá ń pè ní ismail muslim ìsọ mùsùlùmí ìtumọ̀ rẹ̀ nílédè yorùbá ìsọ mùsùlùmí èyí tá a ṣe láàárọ̀ tánàbí ni bí yẹn bá ṣe láàárọ̀ kílẹ̀ tó sú àbúrò ní mayan ọ̀kan náà wọn sálàfù wa ó lọ dákun nínú gbó àkekèé wa gé jẹ́ ní a ó lè mi fọwọ́ ara mi ṣíra mi ó ní ìṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku walahul hamdu wàhálà mẹ́wàá ó ní tiwọn alábi tí yẹn bá ṣe mẹ́wàá irú ẹ̀ láàárọ̀ aburú kan òní kanyà tí yóò fi sùn lọ́jọ́ náà ó lóun lòun fọwọ́ ara òun ṣe àìṣe láàárọ̀ kóun tó jáde ńlé rìsọ́ọ̀tì ni àwọn yẹn àdúrà ni wọ́n nígbàgbọ́ tó ti yé báyẹn so gbogbo àwọn tíra tá a bá ń lé ẹ̀dá kan ẹ̀dá kó jáde o ó máa ń dùn mọ́yàn wípé a ní kankan tá a fi pamọ́ fúnra wa àdúà àti sunde ibi táwọn ẹbí ò sunde o àdúà tí yẹn fi ń pa yẹn wà nínú ìlú yìí àdúà téyàn ò ṣe téyàn fi pa yẹn ó wà dùá olùkọ́tìlì subhanallah gbogbo ohun tí ànábì ò gbọ́ yé nípa àdúà ó wà nínú tá bá o ìyẹn ló fà tó fi já sí wípé èmi máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn conference tá a bá ti ń sọ̀rọ̀ nípa culture mo ní kí ló fà tó fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ academicians tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ culture àwa la ya òpònú àti dìdìrín jù because imitation yẹn wípé kò gbọ́dọ̀ change ní tó bá ti wà tẹ́lẹ̀ tó bá ti dé subhanallah ní ilé Ifẹ̀ nígbà tí ọba ilé Ifẹ̀ fi kú abọ́ba kú rẹ̀ tó sá lọ torí pé wọ́n pa padà kò sí ẹ̀lìtì kan tó dìde náà wípé ẹni yóò lẹ́tọ̀ọ́ kan pa nínú òfin kò sí ẹ̀lìtì kan ṣé ìyẹn ò tako human right ni tí ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ àṣà gbogbo àwọn tó ń kàwé òkòónú ayé ni wọ́n máa ń yà wọn ò ní lè débẹ̀ títí sí yìí tá à ń sọ̀rọ̀ àwọn ìlú kan bẹ tí wọ́n sì ń gbé ẹbọ tí wọ́n lè yàn kankan kò gbọdọ̀ jáde lọ́sàn tí wọ́n gbé oòrùn lálẹ́ ẹni tí oòrùn bá ti mú ẹ̀mí rẹ̀ yóò lọ sí títí sí yìí tá à ń sọ̀rọ̀ ó wà láyé democracy kò sí ẹ́lìtì kan tí ó sì dìde tí ó sọ̀rọ̀ àmọ́ tó bá gbọ́n pé ẹnìkan fẹ́ ọmọ ọdún mẹ́tàlá wàá lò wá pọ̀ lórí rédíò ṣáídà bills nínú ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́tàlá àtẹni tí ń pààyàn tó lóòrùn mu èwo ló yẹ ká pariwo síta tó bàbá ti dọ̀rọ̀ culture a máa ń wà a máa ń maintain orthodoxy ó dẹ̀ máa ń bàjẹ́ gan irú ẹ̀ náà ni tó fi já sí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà nínú àwọn mùsùlùmí tí wọ́n kọ́kọ́ kàwé tí wọ́n ti di prof tí wọ́n ti di kínní tó tó bàbá ti wá dọ̀rọ̀ àwọn àgbẹ̀lagbọ̀ wọ́n wá yẹ òkò onú agbé fún wáyà ni ṣe ẹ fọwọ́ àgbẹ̀lagbà lẹ̀ à ah, èwo ah, lélẹ́yìn ṣé kò wá kílíà ni àdúrà tí yẹn fi ń kọ́ yẹn nínú Islam. wàláì ó wà gbogbo àwọn kùndí wa ẹjẹ́ kó jáde àwọn kùndí táwọn yẹn fi ń bẹ̀rù wa kèé sí àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ kúlé lórí ó sì burú gan àwọn tí wọ́n nírun yẹn àwọn ọmọ tí wà àwọn ọmọ tí wà ni tó o bá fi lè kókùn tì kankan ọmọ tọmọ fi jogún ẹ tó rọ sí ń pààyàn ń oko gbogbo àwọn tó wà náà wàláì tí àwọn ọmọ bá fi lè ba àádọ́rọ̀ ọlọ́run ọba tán gbogbo tí wọ́n bá ń lò sí ìyá rẹ̀ ọ̀dọ́ ni ó bá o. a lọ sí fọ́ọ̀mù kan kò tí ì ju bí last six months lọ eh, professor of Arabic kò lè dùn kò lè bàyánú jẹ́ àwọn táwọn òyìnbó produce fún wa ó sì ń advocate ń bi conference yẹn wípé gbogbo ẹ̀yin àgbàlagbà kùn dín yẹn fi hàn ọmọ yín kẹ́ tó kù ní subhanallah mo gba máìkì ni mo ní tí ó bá yé ni bàbá yìí ni kí àwọn yẹn fi hàn yẹn o alhamdulilayi kì í sọmọ lọrin mo ní inú ìlú yìí ni wọ́n bí àwọn àti tọ́ ọba máa tó ń pè kùn di àwo sàlàyé fún ọ ìyìn tí wọ́n fi ń pààyàn ìyìn tí wọ́n fi ń sísì oko ìyìn tí wọ́n fi ń yọkọ̀ àti ìyàwó ìyìn tó àfi ká máa dán òun láàrin ó <laughs> mọ tó ń wí jáde lẹ́nu ni kí wọ́n máa yẹ nǹkan tí ò dáa mo lémi advocate pé gbogbo kùn di wa ẹja lọ jóná tá a bá jóná gbogbo aláṣẹṣe ò níwájú ọlọ́wọ́n wa inú àpótí la máa ń kó sí ẹ ti mọ̀ wọ́n inú àpótí la máa ń kó sí ẹ jẹ́ kó o jáde ká lọ ju wọn ná kódà o àwọn nǹkan tí máa ń balẹ̀ ayé jẹ́ ni o alẹ́ wa idha qila lahum la tufsidu fil ard qalu innama nahnu muslimun sọ pé ẹ má balẹ̀ jẹ́ wọn làwọn là ń túnlẹ̀ sí so ti yé gbogbo àwọn kìnìyàn ẹja bàjẹ́ so a ní ìṣòro ń bi àdúrà látara pé bá a ṣe bá a bá a ṣe bá a bá a ṣe bá a so ti yé ẹja padà kúrò ń bẹ ká padà síbi àdúrà nàbì sọ̀rọ̀ sálám ó ti ní ìtànàbì máa ń wí láàárọ̀ àwòrán dùn ni wọ́n ń pè wírìdì wírìdì ìtànàbì ó ṣe láàárọ̀ òun là ń pè ní àwòrán táwọn ń pè ní wírìdì bíbí so ànàbì ní tiẹ̀ àtọ̀sẹ́yìí tí amáyà ti jẹ́ ànigbé àtọ̀sẹ́yìí tí Ibrahim ní àsìgbé ànàbì ní tiẹ̀ lọ́tọ̀ wírìdì ni wọ́n ń pè أصبحنا وأصبح الملك لله والحمد لله لا إله إلا الله وأنا ولا شيء ربي أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر هذا اليوم وشر ما تبقوا أفا ومليون جنين لوي kẹ àáfàá wa kí lànà bí máa ń wí láàárọ̀ lẹ́yìn àṣùbà wàláhì ọkùnrin yẹn ni ò lájú débẹ̀ kí ni لله lálẹ́ àmsẹ́yìnà ربي أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها حسبي الله لا إله إلا هو بسم الله الذي لا يدور مع اسمه شيء ó mọ̀ ká lọ ibi tó bá fẹ́ kàdé ni tí ó tẹ́kì táìmù ẹ̀ anabi sàdúrà tó sì pọ̀ wọ́n sì ti kójọ sínú tíra gbogbo ọ tó o bá ń wá ìwọ tó o bá ní interest béèrè lọ́wọ́ mi màá donate fún ọ nínú gbogbo ẹ̀yin bàbá wa ní tó bá ní díẹ̀ èmi ó donate ẹ̀ fún wa pé ah, àdúrà tá nàbí máa ń ṣe láàárọ̀ èyí tá nàbí máa ń ṣe lálẹ́ ẹja wà ó wà nísàlẹ̀ ọjà náà tó bá fẹ́ lọ one fifty péré ni ṣùgbọ́n àwọn àdúrà yìí tíyẹn bá ń ṣe ó máa ń jẹ́ kọ́kàn balẹ̀ kódà mo rántí nígbà tá àti ìgbọ́ ẹ̀sìn yìí dáadáa sẹ̀yìfì ìgbà tá a fi wà mọ́ríkàzì kò sí ẹni tó sa sẹ̀yìfì tó mi láàrin àfa àtọmọkéw forty one ní í ṣe láàárọ̀ wọ́n mọ̀ àfọ̀nsẹ̀ ìfi yàrá kẹrin òkè ló mí forty one ń bá forty one àtọmọ ṣẹṣẹ mo ẹ̀sẹ̀ sí tán àárọ̀ nù orí sì lèmi máa ń ṣe sẹ̀fí mo ti ṣẹ́ṣe mo ti há sórí ní tí mo wáyé fọyín pé àdúrà téèyàn ṣe tó tèkè yẹn ní four hours tó o bá tún wá sùn náà lójú oorun à nínú tá a bá ṣe ìfín ní iris tó le jù iris gbogbo àwọn èdè yẹn náà ò tí wa <laughs> ní tí wọ́n ń pè ní iris ni àdúrà ìsọ wọ́n ń pè ní iris <laughs> so ti yé ṣe ìfín ni wọ́n gbà ń pè òun ló dáa jù ẹni tó bá ṣe ẹyọ kan nínú àṣà wa àwọn ẹ oṣù ọ̀sẹ̀ fẹ́ kátólẹ́yìn tó san forty one tó ti yé àwọn ọ̀tá téèyàn ò rí náà lèèyàn ń sá fún àbí ńgbà tán lẹ́ni tó bá ṣe ọ̀kan ó ti gbìyànjú tó tíwọ̀ tó lọ́n san forty one ṣé ìwọ ọlọ́ta ju ogun yẹn lọ ni presumption hey ọ̀tá kan ṣe àṣírí ọ̀tá kan ṣe kìíní kan n ti ń dààmú wa ni tá a bá ṣe forty one náà tá a bá sùn lójú ẹ̀rùn kí tún ni mùsùn ó yọ sí wa ìyá aláṣọ dúró yọ sí wa àtúnṣe àríláṣọ dúró ìwọ tó ṣàdúrà four hours tí mùsùlùmí tó wá ní ẹlọ́jú ọ̀hún subhanallah nígbà tá a gbọ́ súnà yìí wàlọ́ àwọn àdúrà tán nàbí ni ká máa ṣe láàárọ̀ kò téèkì fifteen twenty minutes tí yẹn bá fara balẹ̀ níta kọ́kọ́ jogún náà àdúrà náà ni àtùmọ̀ání náà ọkàn ti balẹ̀ jù the same àwọn tá à rí lójú oorun nígbà tá à ń sasẹ̀ ìfí àwa ń rí wọn lójú oorun à ń fìyà jẹ wọn wọn wá ń bẹ̀ wá pé àfa àá sèpáfà súnà ló kéwà rẹ ìwọ náà ṣe sùúrù lójú oorun torí àdúrà twenty minutes ẹjẹ́ padà síbi tí ànábì sọ̀rọ̀ sálám ṣe òun ló lè fún wa ní tùmànínà alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatma'innul qulub kò sí kankan ẹlòmí ò wá fún ìwòsàn àwọn tí ń dààmú rẹ̀ yóò yọ sí lójú pé ẹ má lọ́dọ̀ fún àwọn mọ́ a ní kankan tá à ń ṣe àṣàṣẹ fi mọ́ àṣẹ kankan mọ́ àdìkárù sọ́bá àdìkárù mọ̀sà àwọn nǹkan tá ànábì ni ṣe ìwọ tó sí pé kò ó sẹ́ wá ní táìmù láti lè kọ́ àwọn yòókù bóyá o ní lábáwá eléyìí kò sí mùsùlùmí tí o gbọdọ̀ mọ́mọ́ ká subhanallah iwa bihamdi hundred péré lójúmọ́ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa hamdu wa huwa tí èèyàn bá ṣe hundred ah subhanallah èmi ò mọ ọkọ tí mo lè pè o tí èèyàn bá fi lè rọjú kó ṣe hundred lẹ́yìn àṣùbà ó máa rìn fandafanda tí ilé òfìsù ni pé kò sí kankan ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yìí ti tó bí ọdún méjì ó ń travel bọ̀ ibi express Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin yẹn ni wọ́n ti dá wọn lọ́nà bí aago mẹ́jọ alẹ́ ní àwọn olè amúrọ̀bà tí wọ́n dì láti orí dé ìsàlẹ̀ pẹ̀lú ìbọn tó le ó ní báwọn ṣe ń sọ pé káwọn máa ń sọ kalẹ̀ bọ̀ bóun ṣe ń sọ kalẹ̀ láti orí bọ́ọ̀sì láìra ìlàlá òyìn náà lòun wí lẹ́nu olóhun sọ kalẹ̀ èyí tóun bọ́ sí lọ́wọ́ pé àfa ah, àfa ẹ má gbà ẹ má bàbá olówó lọ tójú òun sí ibi àyègé ìgbà tí wọ́n wá sí àwọn àlejò tán <laughs> tí wọ́n gbé òun wa ó ní in fact wọ́n ti wọnú bọ́ọ̀sì tán lòun wá pariwo pé ó kú èmi náà ah, àfa àmọ́bìnrin wọlé wọlé wọlé ó ní bóun ṣe wọlé nìyẹn ó ní nígbà táwọn tẹnu bọ́ọ̀sì wọ́n sọ pé ah àwọn àfa lọ ìnákàlí pọ̀ ah, <laughs> ó lóun ní ìnákàlí tó balẹ̀ yìí ń jẹ́lẹ̀ lùgbé <laughs> òun ò mọ ìnákàlí o <laughs> àdúrà táwọn ẹbí náà máa ṣe lòun pé ìṣòro yín náà nù ìnákàlí àdáwò yìí gbogbo nǹkan ìnákàlí náà ni ẹ wò nǹkan báyẹn very simple àwọn nǹkan téèyàn máa ṣe à nínú àwọn tí ń sanni kàlí dáadáa láwọn tó dàgbà dáadáa wàhálà nígbà tí àmì rọ̀bà ká wọn mọ́ ní ọ̀nà alápá ìṣẹ̀lẹ̀ yìí ajánẹ́sì bàbá yẹn gangan ló sọ fún mi ó ní ìgbà tí wọ́n ní káwọn sọ̀kalẹ̀ bàbá kọ́kọ́ gbogbo àwọn náà kàwọn ti balẹ̀ pé à níwájú bàbá ló lè kọ́ńdà gbogbo yóò kọ́ rẹ̀ torí sẹ́ẹ̀ mọ̀ àwọn bàbá ti máa ń sẹnu jù nígbà tí ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ ó ní ọkàn wọn ti balẹ̀ pé à gbogbo àwọn ẹnu tí bàbá máa ń ṣe òun níyì ni ó ṣiṣẹ́ ó ní òun lòun wà wájú wọn ní kóun jáde olóhùn ní jáde fún kí òun ò ní jáde ó ní tí wọ́n gbọ́ òun ní etí olóhùn ah, ah, ah. ò mọ bóun ṣe fíríjì jáde láti ju wíńdò olóhùn wá yẹjú pé ìgbà tí gbogbo àwọn ti jáde kó kúkú bàwá pé ẹ ti sin àgbákò ẹ̀yìn olè yìí lónìí <laughs> ẹ ti sin rìn olóhùn bá sọ̀rọ̀ àwọn kẹfà wọn yẹ jáde onímọ̀ bàbá ni kí n jáde ó mọ èmi adátọ́ lẹ́nu gbé mi ó ní à bàbá adátọ́ ògúnnágbòǹgbò ti ń dátọ́ lójú ọ̀nà làwọn náà ah ó ní bí àwọn méjì ṣe wọnú tí wọ́n rú bàbá jáde pẹ̀lú agbádá ó ní wọ́n fi bàbá sí ẹ̀sìn wọ́n bó agbádá àti ṣòkòtò àti wọ́n wá já bàbá sí òòrùn nígbà tí wọ́n kó gbogbo nǹkan táwọn gbà wọ́n àṣìta ó láwọn sàwá wọlé orin àwọn awúra ó lẹ́mìí òun wá ń sọ pé kóun sọ fún bàbá pé bàbá ẹ kú ọsẹ bàbá gẹ lónìí yìí o <laughs> ládùúrú yìí àlìjánu tẹ́lẹ̀ ń lò tẹ́lẹ̀ mọ́ ń sọ fún wa tẹ́lẹ̀ wà àlìjánu náà kan báyìí látàyé gbogbo yìí lẹ́lẹ́ ti wo fídíò òun olóhùn wà àlìjánu náà kan kí àlìjánà àwọn àlìjánú kalo ló kọ́ ó dájú àlìjánà tọ́lọ́hún lọ gbà ládùúgbò gbẹ́nu yìí pé adúrúyà ilẹ̀ wa fi jẹ wá lójú ọ̀nà onígbà táwọn wá délé subhanallah ó níbi táwọn páàkì sí àwọn asáré lọ mú aṣọ wallahi ajáde sí wọn gangan ní sọ fún mi ó láwọn asáré lọ mú aṣọ wà nínú ilé fún wọn ó ní àtọ̀tẹ́ lòun tí wọ́n pe ah bàbá yìí ṣẹlẹ̀ tó yẹ kí yẹn kú pẹ̀lú <laughs> sẹ́mọ̀ yẹn ń sẹ́nu àdéhùn wa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó yẹ kí ẹnu ti wúlò kò wá wúlò ń bẹ́ẹ̀ ṣé ẹ rí tí ẹlòmíì bá jẹun yóò tán tó sùn tó wá tàkàkà kò sí ní tẹnu rẹ̀ oníbà ṣèbẹ́ nìkan ló sùn tó jẹun tó wá sí ọ ní ah wàláì àfààní mi o ó ní ah nkí <laughs> ah, ọlọ́run òfin màwa yìí kò fi rán nàbì ni àfààní mi púpọ̀ ọlọ́run dìdí sàmì wọ́n kọ̀ sí wa lára kìí ṣe ìgbìyànjú kankan ọlọ́run kọ́ àfún ọ ni wọ́n láwọn yẹn wá béèrè wípé ó dáa ta ló lè jẹ́rìí sí wípé àǹfààní ẹ bèrè lọ́wọ́ àwọn ìyá aláṣọ ní wa <laughs> ìyá aláṣọ ni ó jẹ́rìí sí wípé àǹfààní ọ <laughs> tí ẹlòmíì bá jẹun yóò tán kèsì tí èké rà rẹ̀ so ìyẹn jẹ́ ẹni ẹlẹ́ẹ̀kejì alijahalu àìmọ̀ àìmọ̀ wà nínú nǹkan tó jẹ́ kí bídíà kó máa fọ́n kò sí àsìkò mọ́ ọlọ́run ní wàlá takfu ma laysa laka bi n tó bá ní máa ń parẹ́ má máa segin nìyẹn má máa dá sí i ẹlẹ́kẹta àtàṣàbùhù afẹ́jọ àwọn christian christian ṣe nǹkan báyìí ẹ jẹ́ káwọn náà ṣe sheikh lukman idris sheikh oni afidhullah àwọn ló máa ń sọ̀rọ̀ náà wọn á ní ẹlòmíì yóò wọn sọ fáwọn mùsùlùmí pé àwọn kírísítẹ́nì ti lọ gan-an láwọn ní àfiwọ́n lẹ́jọ́ kan máa lọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá à ń lọ tẹ́lẹ̀ èwo ni kí àwọn àlòkẹ́ àwọn kírísítẹ́nì ti lọ gan níbo wọ́n lọ jẹ́ kí wọ́n máa lọ àlèpàdé tẹ́lẹ̀ ìyẹn ló bọ̀dọ̀ jásí gbogbo nǹkan táwọn kírísítẹ́nì ń ṣe mùsùlùmí èyí tí ò nímọ̀ kankan pẹ́ ni ha àwọn kírísítẹ́nì ń fi ìsọjú kó wọ́jẹ ẹ jẹ́ káwọn náà máa ṣe tàájúdù ooru ogun táwọn kírísítẹ́nì ṣe tẹ́ bá lẹ́sìn bẹ́sìn tí wọ́n ṣe bàjẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn tí inú ṣe bàjẹ́ àwọn ò lẹ́sìn mọ́ ní tí ó sì jẹ́ kán lẹ́sìn mọ́ náà ní gbogbo tó ń rí wọn ẹja gbélé wọlé ẹja gbé tọ̀hún wọlé títí tí òfin ṣe yìí tọ́lọ́run yọ̀ǹda mọ́ tẹ́ bá wo àfin jẹ́ àwọn kírísítẹ́nì ni àwọn kírísítẹ́nì ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ẹja máa ṣe ọjọ́ bí ànábì wa táǹpẹ̀ ní christmas èdè greek ni christy ànábì ń gẹ́bẹ̀ maasi ọjọ́ bí ìyẹn ni mùsùlùmí wọn pé ah ànábì muhammad ju ànábì isa lọ táwọn kó wọn ń ṣe mòlídì ànábì isa àwọn náà máa ṣe mòlídì ànábì òde ni kọfí kọfí là ń ṣe káàkiri ẹ wò ó nísìnyí náà nísìnyí ẹni tó bá kú ká máa ṣe bá ṣe dé rẹ nínú àwọn tó yàtọ̀ sáwọn ànábì ọlọ́run sáà ti máa ṣe nísìnyí gbogbo àwọn ṣéwù lára ni wọ́n ń ṣe mòlídìí tí wọ́n náà ní sè kìí ṣe ta nẹ́bì nìkan mọ́ ìwọ tó o bá ń sọ̀rọ̀ mòlídìí ànẹ́bì ọ̀rọ̀ mọ́ ibi táyé ń lọ mọ́ ayé tó ti sún kúrò ń bi ọ̀rọ̀ mòlídìí ànẹ́bì mòlídìí àwọn ṣéwù ló kú báyìí <laughs> mòlídìí àwọn mọ̀ṣáì ìyẹn ló kú báyìí nísìn ayé tó ti sún kúrò mi mòlídìí ànẹ́bì so ti yé kódà ọ̀kan mòlídìí ànẹ́bì àwọn ni wọ́n ṣe láti ọdún tó ti ń ṣe bọ̀ gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ òun ló mọ̀ wá kí mi à ah, mòlídìí tiẹ̀ ni wọ́n ń ṣe àbí tànẹ́bì sẹ́bẹ̀ni tí ó bá máa sọ̀rọ̀ ànábìlẹ̀ ẹ̀kọ́ máa sọ tẹ́lẹ̀ bá dìde ha ọlọ́run gbà fáwọn iṣẹ́ òkú kọ́ ọlọ́run yóò jókòó wọn nà lówó tọ̀hún náà tún dìde ọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ nídìí wọn wá sọ. ànábì tẹ ẹ wá sọ wípé òun gan lẹ fi sọ rí kò sẹ́ni tí ó dakọ̀ ẹ̀. nínú rẹ̀ new year prayer sáà ti máa ṣe nísìn gbogbo àwọn alásàlátú groups yẹn tó bá ti di ọjọ́ new year wọn náà ṣe àdúrà pé wọn ò ní kí wọn kálukú wa musa first january bọ́dún yóò ṣe eré kọ́ńkálùkù wa mú àwọn wo ni ń ṣe ṣèbáwọn kírísítẹ́nì sanabi ṣe new year ni àti wọn ṣe new year prayer àdúrà new year tẹ́ bá dé èkó èèyàn kàwọ́ lórí nǹkan ti bàjẹ́ ń bẹ̀rẹ̀ gan nǹkan ti bàjẹ́ ń gan tí àwọn kírísítẹ́nì bá ń ṣe àìsùn new year lọ́wọ́ nasfat kọ̀rí gbogbo àwọn náà wọ́n ṣe tiwọn lọ́wọ́ báwọn kírísítẹ́nì bá ṣe ń pariwo yóò àwọn náà wọ́n kọ́ iwo yáà máìkì yóò mọ̀ wá dàpọ̀ mọ́ra wọn. báwọn kristian bá ṣe sọ pé ẹgbẹ́ lóhun tó bí hallelujah àwọn yóò mú pé yálẹ̀ hallelujah tí yálẹ̀ mọ̀ wá dàpọ̀ àwọn anímọ̀ ìwò <laughs> ìmúnika yà sí ma lóòrù kan náà níbo la ti rí gbogbo eléyìí irú ẹ̀ náà ni uh, prayer group ẹ̀rí nínú àwọn concept tó wọnú dáwà láti bí last twenty five thirty years nílẹ̀ Yorùbá prayer groups wàhálà ẹ̀ lọ sọ́dọ̀ àwọn Haúsá kò sí kò sí ti ń jẹ́ ìjọ aládùá nílẹ̀ haúsá àtọ́nísúfin wọn àtẹni tí ò ṣe súfin àwọn mọ̀ pé kò sí yẹn nínú ẹ̀sìn prayer group ẹ̀ kàmọ́ kọ́mọ̀ yàjọ ní every sunday ọ̀dọ̀ àwọn Christian ló ti wá o àwọn kírísítẹ́nì ní kọ́mọ̀ yàjọ lọ́jọ́ sunday kò sí sí ti ń dàn kó àdúrà ni àdúrà kí n ta ká jèrè ọmọ ká àdúrà yé tẹ́kọ̀ ẹ̀ wá gbọ́ ọjọ́ àlìkìyàmọ̀ ìyẹn la mùsùlùmí kan lẹ́fẹ̀ẹ́ wá pé ah gbogbo ọjọ́ sunday àwọn mùsùlùmí náà ti ń lọ sọ́dọ̀ àwọn kírísítẹ́nì ẹ̀yìn káwọn náà dá tiwa lẹ̀ àwọn náà bá dá prayer group lẹ̀ ẹ̀rì nísìnyí ó ti ń kọjá agbára bí ṣe ń pọ̀ káàkiri ọ̀kánṣẹ́ wà lọ́nà àdáńgbá tiẹ̀ òun ó ha arágo ní sọ́ọ̀tà fún àwọn èèyàn ni yóò sì há kúránì yóò ní kó kálukú fowó sí tábà ń bọ̀ àlọ́jọ́ kí subhanallah gbogbo àwọn fọwọ́nà táwọn kírísítẹ́nì àwọn pásítọ̀ wọn ń lò àwọn náà tí wọ́n ń lò nísìnyí gbogbo táwọn ń la ojú àwọn ń ṣe kínní àwọn náà ti ń ṣe yẹn bóyá ìrántí ọ̀kan tó ti ṣe fọgarí lọ́nà roundabout adéta tó ti wá padà di òun náà ti di aládùá nísìnyí báyìí lọ́nà àṣàdàm báyìí so òun náà máa ń gbé àdúrà káàkiri ìtàn kírísítẹ̀nì máa ń ṣe lòun máa ń ṣe ṣe pé tí kírísítẹ̀nì bá fẹ́ ṣe àdúrà kan wọ́n fún ní àkọlé bẹ̀tọ̀ mi ṣe kínní kan in first one like kéèyàn lòun organize àdúrà pé àwọn àkọ́bí ilé kọ̀ọ̀kan nìkan lòun invite kí gbogbo wọn tó bá jákọ̀ bí ilé nìhun fẹ́ gbá ogó rẹ padà lókè gbá ogó rẹ padà ó ní gbogbo àwọn àkọ́bí ilé ni wọ́n ti gbá ogó wọn o òun fẹ́ gbó ogó wọn fún wọn ẹ mọ wọn wo irọ́ ó ní hàn o ìwọ tó jẹ́ àkọ́bí ilé tí wọn bá rí ọ wọn mọ̀ á bọ̀rọ̀ lọ tó bá dé wà ní bọ̀dá ibi tá a bọ̀rọ̀ dé nì pé dìde sọ́wọ́ ara rẹ o wọ́n ti gbogbo rẹ o ẹ wo ẹ wo ìtúlé ẹ wo ìtúlé gbogbo wa àkọ́bí ilé tó yá sí pé tí tọ́lẹ̀tì ilé tí pàánù bá sí wọ́n ti ṣe tán kán tó sọ fún ọ wọ́n ti gbogbo rẹ o ah, irú èwo lélẹ́yìí káwọn èèyàn sàwọn sọ̀rọ̀ tí kẹ́yìn gbowó ọ̀wọ́n ní ti ẹ wọ́n kò tilé wọ́n bá dàrú so bá ṣe ń ṣe nìyẹn èèyàn wá léwọn gbé àdúrà kalẹ̀ fáwọn àkọ́bí ilé nìkan so àwọn kírísítẹ́nì ní máa ń ṣe kínní yẹn gba ògo rẹ ṣe kínní kan gbáre rẹ gbogbo àwọn àkọ́lé yẹn ẹ̀ẹ́dì àdúrà ọlọ́jọ́ mẹ́ta àdúrà ọlẹ́sẹ̀ kan ìsọjí ọlọ́jọ́ méjì ọlọ́jọ́ mẹ́ta gbogbo ẹ̀ ló ti wà ní Islam nísìnyí náà àdúrà olóṣooṣù ńkọ́ tàṣàbù ló sún wọn débẹ̀ afẹ́ kọ́pì ni níbo wọn ti ń sáábà lọ́wọ́ àwọn bàbá gan abosílàǹtẹ̀ nínú ẹ̀sìn àní táwọn bá làwọn bàbá ni yín táwọn bá bàbá gan àtún fi ń kun à ń ṣe àbòsí àdúrà asàlátù Sunday kò sẹ́gbàlagbà kan tó ṣe gbogbo ẹ bẹ̀rẹ̀ ní sìkè pé twenty thirty years kò sí àgbàlagbà kan tó ṣe sotiye so irú ẹ̀ náà ni àdó ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ̀ sunday nìkan àfin kọ́pì ni sotiye ànábì sọ pé man tashabbaha bi qaumin fahuwa minhum ẹni ó bá fẹ́ ṣe bí ìjọ kan á tó pọ̀ wọn lálùkìyàmà ara wọn ni ó wà tó bá dọjọ́ lálùkìyàmà ẹlẹ́kẹ̀rin nínú ti ń fa àdádálẹ̀ nínú ẹ̀sìn alirtizak ìfẹ́ gbàtọ́wọ́ àwọn èèyàn ọlọ́run pé wàlẹ́ tẹ́sítẹ́rù bí ayati llahi samanan qalila ẹ má fi kùránì ẹ má fi ọ̀rọ̀ ọlọ́run ẹ má fi gbàtọ́wọ́ àwọn èèyàn ẹ rí oríṣiríṣi àdáda lẹ̀ nípa pé asáfẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn káfẹ́ ṣàdúrà fún èèyàn káwá ní ó jókòó sórí ìtẹ́ káwá ṣe ìgbà kọ́ fún un kí ni wọ́n máa ń ṣe fún wa lórí rà gèlè òṣùká kásòṣùká káwá gbé kùránì lè lórí wọ́n wá ní aláàjì tá a fi parí kùránì wọn gbọ́dọ̀ jábọ́ lórí orí wọn á rò òun náà mọ̀ ọ́ òun náà mọ̀ ọ́ sèwáyé tí wọ́n fi parí níbo la ti rí gbogbo eléyìí níbo la ti rí gbogbo eléyìí. àtàwọn oríṣiríṣi nǹkan fidau prayer níbo la ti rí fidau prayer nínú Islam ìyẹn kú àwọn afọ tiwọn sọkàn àwọn fẹ́ kú àwọn jọ gbogbo ẹyẹ ọmọ olóko ẹwọ sọkàn kan náà ẹyẹ ọmọ olóko àga tí yín ni ẹyin mélòó ni. one two three four. Ah, ìwọ tó ní owó àṣàdúrà kó tún máa ka iye ọmọ olóko. So that yóò fi lè sí iye owó tí ó wà lọ́wọ́ èèyàn kọ̀ọ̀kan ẹ wú aburú náà wọ́n tún wá sí àga wọn lọ́tọ̀ ẹ̀yìn ẹjú mẹ́jọ làwọn mẹ́jọ làwọn àwọn ojú mẹ́jọ lọ tọ̀ ẹnìkankan ni yóò gbọdọ̀ díje táfi ṣetán kí ló le tó báyìí ṣèbádùn àwọn nìkẹ́ wá sí kì í sàṣà àwọn ọmọ òkú lẹ́wọ́ ṣàdúrà fún kò kọ́kọ́ sí fìdáwó pèrè yàrá sóti yí bá wọn because ní tẹ́ẹ̀fì màbẹ́ẹ̀ ni wípé sànẹ́bí òkú ni ọjọ́ kẹlẹ́ ni fìdáwó tànẹ́bí àwọn òwò ló ṣe wá sí lọ́jọ́ náà a torí kó já nẹ́bí ọlọ́run ni ó ti kọjá gbogbo yìí àti gbọ́ Abubakar ńkọ́ ọjọ́ tó Abubakar kú ọjọ́ òní fìdáwẹ̀ ta ló ṣe wá sí lọ́jọ́ náà ìrú ọ̀dọ́ òní wọ́n ṣe ṣẹ́dá láìlú ni àbí Kùránì ni wọ́n pín mẹ́ra wọn lọ́wọ́ ẹyí jẹ́ àtàrà wa torí pé a fẹ́ gbọ́ ẹ máa sọ fáwọn yẹn pé a fẹ́ gba owó lọ́wọ́ yín wàláhì ń fún yín bọ́kẹ́ túmọ̀ á lọ kì í ni ò dáa ní ìwó ń bí ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ bàbá olówó kan ló kú àwọn àfáà yẹn wá káàkiri káàkiri ibikíbi làwọn yẹn ti wá wọ́n wá jókòó wọ́n ti ń wura wọn gan ètò ti bẹ̀rẹ̀ lẹ́nìkan wọ́n ní ẹ wá o àti ọ̀yọ́ lòun ti wá ń tòun ẹ sì mọ bí ọ̀yọ́ ṣe eré ṣe pé tí ó wà ní kó àwọn pawó tọ́yọ̀ wa ẹ jẹ́ káwọn tètè sọ iye nkíá mélòó lápin owó náà sí owó tí ò ti délẹ̀ wọ́n sà bẹ̀rẹ̀ sí ní sọ ó sọ wọ́n wá ṣe àwọn gbọ́ débi pé wọ́n ń là wọ́n tí wọ́n ń dì wọ́n fúnra wọn ọ̀kan ni wọn láàlú orí ẹ fẹ́ tó àga yìí ó wá ní ẹ wá o ẹ jẹ́ káwọn pa àwọn lé o bẹ́ẹ̀ ṣe rí òun yìí láwà lé orí òun yìí ló jẹ́ kó òun jọ àfà tóun bá fi lè tú láwà lé orí òun bí àwọn tí ń ja bọ́ksà lòun ṣe rí ẹ̀hún kan náà nísìnyí àwọn ọmọ olókùn wa là wọn kó tó di pé ètò gangan bẹ̀rẹ̀ ètò wa bẹ̀rẹ̀ ẹ̀ tó wá jẹ́ mi sọ pé nísìnyí wáàsí ló kàn á bí àkọ́bí ọmọ olókùn ṣe dìde nù àfà ó ní ẹ̀ kò sí wáàsí ládùúrú wáàsí tá a ti gbọ́ láàárọ̀ yìí ẹ lọ síbi ètò ká máa wá ná owó pé owó náà ló fọ ogun tó wà nílẹ̀ yìí ní táwọn afáwọn asẹ́ńbì àti mọ́kẹ́tò tó bẹ̀rẹ̀ ẹ sọ pé ká máa wá ná owó ká bẹ̀rẹ̀ owó because ọmọ olókùn lè kórè ẹ pé kó wá wò pé ẹni tí ń jà kówó tó dé yìí ṣé torí àǹfààní ẹni tó kú lélẹ́yìí fi wá àbí torí àǹfààní ara tiẹ̀. ó kí ilé àbáyẹn fidau prayer kò sínú Islam oúnjẹ la bá bẹ́ẹ̀ majesty night Laylatul Qadr àsìkò ẹ̀ láwọn ayé má jẹ́ kán gba owó lọ́wọ́ rẹ majesty night Laylatul Qadr wọn ní Islam àmọ́ kò sẹ́ni tó mọ̀ òru náà àmọ́ àmọ́ pé láti twenty one tó kí nìyẹn dọ́jọ́ ọdún àmọ́ kò sẹ́ni tó mọ̀ ọjọ́ náà bóòsì lásìkò máa ń ṣe Laylatul Qadr ṣèbí náà fílẹ̀ àtàdúrà níjẹ́ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́ tí wàá rí àga àti tébù àti tẹ́ǹtì ah, nǹkan tí ní kọ́ńkálùkù wà nínú ilé rẹ̀ ẹni tí ò bá wà ní ìtìkà kó wà nulẹ̀ rẹ̀ kó tètè máa ṣe àdúrà kó máa yan lẹ́fìlà kó máa ṣe kan àwọn nǹkan tó wá sọ di ọ̀nà owó tí wọ́n tẹ envelope tí wọ́n hà fún àwọn èèyàn ká lè lábùkọ́jú èèyàn kọ̀ọ̀kan wọn ni kò sẹ́nu lébò tún ní tiẹ̀ tí wọ́n tún ti envelope gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní majesty night apẹ̀ ni tí yóò ṣe wá sí lọ́jọ́ náà àwọn tí yóò ṣe mọ́ díù gbogbo owó tó bá ń pa àáfàá tóun kó gbogbo orí jọ tó yá sí pé àtòrí ilá àtòrí gbẹ̀gìrì òun ti lánìyàn tó dà lé gbogbo yìí lórí pé tó bá jẹ́ yàn five hundred ló wá tí wọ́n bá dá one thousand five hundred thousand hùn <laughs> ẹ̀rí àkùtù ọlọ́run ẹja mo láàkì bàbá wa kan wọ́n ní tá a bá ké wa sáà ké la ká <laughs> ọ̀rọ̀ dáadáa ni o because wọ́n tó wọ́n pé àkókò kí wa mẹ́bi tá a gbà tọ́wọ́ bá ké o sóò ké la ká yìí ẹni tí wọ́n ní ká ẹjọ́ sílẹ̀ láti kọ́ ọ́ kó wà nílé tiẹ̀ kí wọ́n náà wà tiẹ̀ òun lọ tẹ́ ń bí lófo oníkó máa bọ̀ wá tọ́dọ̀ tòun gbogbo dáadáa tí ó bá jáde fẹ́ wọ́n ló ní ṣé ìwọ ló wá gbẹ́ni àbóhùn so kò sí tó sún adé bẹ́ẹ̀ oúnjẹ ni o ní ìparí ìtìbá àwà ìfẹ́nu ṣẹ́rí ẹlòmíì ọlọ́run kódà nínú ètò ayé ìfẹ́ nínú ẹlòmíì fi ń gbélé ayé rẹ̀ tẹ́ ẹ bá sọ fún mi pé báyẹn ní ẹtù mílíọ̀nù. àwà ìfẹ́nu ṣẹ́rí ẹlòmíì ọlọ́run kódà nínú ètò ayé ìfẹ́ nínú ẹlòmíì fi ń gbélé ayé rẹ̀ tẹ́ ẹ bá sọ fún mi pé báyẹn ní ẹtù mílíọ̀nù yóò kàn yín sọ́sọ́ àwọn èèyàn ti mọ̀ pé ẹ̀fílẹ̀ tinú ẹ̀ ni ó sì gbogbo wọn tó wá pé tinú rẹ ló máa ń ṣe ibi tàyè kò dẹ́bi tẹ̀sí o àṣedẹ́nu ni tó gbé mi tẹ̀sí èèyàn ń sẹ́sì tó gbé ẹ̀fẹ́ ní ládàá ni ìmọ̀ tó wà ládàá kankan kọ́ so ti yé báyìí so ìfẹ́ ní òdà ọlọ́run ní wàlá tẹ̀tẹ̀bì ìlàháwá fayudillaka an sabilillah ẹ má máa tẹ̀lé fẹ́nu kó mọ̀ wá jú ọ́nù kó mọ̀ wá sí àṣedànù àbí ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwa tọ́lọ̀ ń fi wá sí ìsí lọ́kàn ọlọ́run jẹ́ ká lè ṣe èyí tó tọ́ yóò ṣe ní starting point fún new new new regime fún wa nínú islam ọlọ́run la ilaha illallah allahumma la sahla illa ma sahalta nínú àdúrà tá nàbí máa ń ṣe ni tí èèyàn bá fẹ́ ṣe nǹkan tó dáa tó bá le láti ṣe lójú èèyàn pé ah bá ṣe sọ yóò wù mí ṣe ṣùgbọ́n èèyàn rí kó le àlẹ́bí ni gbogbo tí àwọn fẹ́ dáwọ́lé tó bá le kéèyàn sọ pé allahumma la sahla illa ma وأنت تجعل وأنت تجعل وأنت تجعل وأنت تج وأنت نعم وأنت تجعل الحزن أما تقول دا وأنت تجعل وأنت تجعل الحزن إذا شئت سهلا ألا ومسا شنيرا ربوا ألا لا إله إلا الله تجدي ولا هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك